إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة صدق الله سبحانه ọlọ́run tí بعد وقت kí ìpàdé àmọ́ bá rẹ̀ rí ìlà pẹ̀lú àwọn àbá wa torí gbogbo lẹ Yorùbá ìyẹn bá dé dédé Yorùbá tí wọ́n mọ̀ tí wọ́n wọ́n ń pè láàbá ah, Ìlọrin làbá o látọ́ wa sọ wípé àwọn àfáàfù ń bọ̀ oríkọ̀ sábà òfin tọ́jú àfáàfù nẹ̀ẹ́dọ́jẹ́ kálábí lọ tọ́pẹ́ fọlọ́ wọn bá kárùn ọ̀tá alábọ́jẹ́ pé ìpàdé wa kó pẹ̀lú àwọn àgbàsígbà ẹgbẹ́ ọlọ́gbọ́n bàtà àti ìrìnàjò ìgbòho ìlú ìwé ọjọ́ ìlú pẹ́ tọ́lọ́n tó lè kojú tó wa rí lórí dáadáa dáa yí padà sáìdá torí ẹ bá tó fi tì bá mi ìpàdé mi má jọ. Ti àkàrà kékeré àlùfáà àlùfáà ọ̀gbọ̀n àjùmọ̀tì láàrin mahmoud òtún sí gbogbo àwọn olùkọ́ wa tí wọ́n wà ní kárẹ̀ nítorí bá gbogbo ṣe lọ òtún sí gbogbo àwọn atajẹ́ fún ah, ah, àwọn tàbí ètò ìtajà ìdórí àtọ̀rọ̀gáàjì ìtàkà àtọ̀rọ̀gáàjì ìdìbò gbogbo àwọn ìfàtò àwọn ìrìnà máa wọn ládé jù olóyún ìlú mọ́ ọ̀mọ́ bí wọ̀nyí wọ́n lè jáde báwọn èèyàn kan tún bẹ tó tún wá àpò káfí ìtọ́sù wọn fún títí nípa dídò tó yìí jọ òun gbà tí ọ̀yá ọ̀ wọn pátá náà ni mo kí lápapọ̀ eléyìí ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù ọdún ah, oṣù kẹrin yàwó àhàbí. ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélí ogójì ìdíjà ọdún fọ̀tún wà ní. òkè gbogbo alákọ̀ọ́kọ́ pé aláwọ̀ àríkò ọ̀rọ̀ ọ̀rọ̀ káàkiri. ẹ̀rí àkọlé ọ̀rọ̀ tí a fún mi sọ wọ́n ní ká sọ nípa mọ̀mọ́ yìí záàtì àti àwọn àti sàlàfíyà. láti fi èdè lába ni wọ́n gbé kalẹ̀ tó ti ní túmọ̀ òun náà ní àkúnyẹ ìyàtọ̀ ẹni pé tí ọmọ bá lọ ilé ẹ̀kọ́ tó bá yàtọ̀ táwọn akẹgbẹ́ rẹ̀ nínú ìwé ẹ̀rí rẹ̀ wọ́n sọ fún mú excellent imtiyaz wọ́n sọ fún mú bẹ́ẹ̀ ni ẹ̀ mọ̀mùtáàzù lọ́gbà ẹni pé ó yàtọ̀ nínú gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ ọ̀pá kọyọ̀. àmúyẹ ti fẹ́ fún àdá àwọn ìsàlàfíà tó fi yàtọ̀ sí àdá àwọn àtìlókòrò tó fi yàtọ̀ sáwọn dáwà bíi tí wọ́n tún pọ̀. àwọn kan náà inú mi dùn pẹ̀lú ṣẹ́kọ̀ọ́ wa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ káńsì kọ́lọ́n kọ́ bá ti pàdé bí dáadáa wọn. ọ̀gọ̀rọ̀ ohun tí abẹ́ máa mẹ́nu bà mo ti ń gbọ́ níta. ibi tá a bá ń sọ wípé ad-da'watu salafiyya ń ta gbàdérò náà ní da'watu islam. ìgbé islam kò tọ́ òun ni òun gẹ́gẹ́ ní pípé islam òdodo táwa sàlàfíà ní pípé islam òdodo kí èsì ìpèpè lọ sí ti ìjọ àbí ẹgbẹ́ nítorí pé àwọn ẹni tí wọ́n ń pè ní sàlàfíà òun la ẹni tó ṣe wípé wọn ò lè tọ̀ ní ìjú ẹ̀sìn lọ wọn ò sì láti tì ní ìjú ká wọ́n ti ìmúdọ́lọ́wọ̀n mìíràn nẹ́bí lọ sallallahu alaihi wa sallam ni wọ́n fi ń pè wọ́n ní ẹni ìṣáájú rere ibi tí a ti mú wọn ní fẹ́ wá kọ́ yẹjú dáwà yẹn gánà ká tó máa sọ àmúyẹ tí ń bẹ fún àdáwọn tó sàlàfíyà nígbà tá a rí i pé èdè kéwù àárín àwọn àfáà láti wà a sì gbọ́dọ̀ kọ́ sí àwọn adájẹ́ àfáà àti àwọn àgàlẹ̀ dáwà èdè lábáwá ni wọ́n bá ní àdá àwọn àtòrí lọ́lá òun ní kárí àdá àyíyàtò ẹni pé ní ẹ̀rọ afẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n èèyàn wò pé ìwọ ní àdá àyíyàtò à ṣé ọkùnrin là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ní àbóbìnrin bẹ́ẹ̀ ọkùnrin ni ṣùgbọ́n wọ́n fi dáàbì lélẹ́sítọ́ wọlé lùmọ̀ bá a lábọ̀ nípa wípé ẹni yẹn ẹni ẹ̀ta ni ó sì mú sẹ́yìn ẹlọ́kùnkúndù ni wọ́n ti ń pè ní àdá àyà. tó ń tọ́ ń pè ní dáwà òun náà ti kí ẹni náà pè ní dáàyà olùpèpè tó mú ní ojú iṣẹ́ tó ti kí olùpèpè dáwì gbogbo ohun tí yẹn ti pèpè ní bẹ́ lára rẹ̀ kẹ́ni ẹ wá dìde láti láti mú ẹ̀sìn Islam súnmọ́ àwọn èèyàn yẹ́nyẹ́. àwọn èèyàn tí ó pèsè Islam yìí ó kọ́ síbò wọn lè jẹ́ ó mọ̀ ti dá àwà òun ní gbogbogbò nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam lẹ́ẹ̀kan náà bó ṣe jẹ́ òjíṣẹ́ sí àwa mùsùlùmí àwọn onígbàgbọ́ òdodo bó ṣe wá jẹ́ òjíṣẹ́ sí gbogbo àgbáńlá ayé. ọlọ́run ọba sùhánà pé ìgbà ọmọ àwùkan nẹ́ẹ̀ka ìlà rahmatan lílẹ̀ àyàlámì. akọ̀rin rẹ̀ ànábì sallallahu alaihi wa sallam bí kò ti pé kan jẹ́ àánú gbogbo àgbáńlá ayé. kò sì pé gbogbogbò òun là ànábì sallallahu alaihi wa sallam jẹ́ fún wàhálà arọ́sùn ẹ̀rí ìpèpè kọ́wájá tó fẹ́ẹ́ ti ń pèpè yẹn tí gbogbo ìgbàlẹ̀ mọ́ wà lára ẹ̀ fún Islam tẹ́tí gbọ́ gbogbo èèyàn sáwà ọjẹ tajà tẹrin èèyàn ni àbí kó mọ̀tẹ́lẹ́ ti jẹ́ àbá àbáwọn ẹni tó já sí pé wọ́n ti jẹ́ pé ìyẹn àwọn onígbàgbọ́ òdodo kẹ́ni ẹ wá dìde sísẹ́ pèpè yẹn ni wọn tó máa wà níbàámu sí àwọn ìpínlẹ̀ àti ìlànà tó gbádùn tọ́já sí pé ìpèpè yẹn lẹ́sìn nìyí a ṣe déédéé àwọn ọ̀rìn àwọn ẹni tá a lè gbè yóò ṣe déédéé ìṣesí kí ló bá ti sí ẹni náà ń bá sọ̀rọ̀ mu ìwọ̀n tó ń pè ní dáwà ni tábà wá ń sọ̀rọ̀ nípa dáwà kò sí bá a ti ní sọ̀rọ̀ nípa wàtá ìlú dáwà àwọn àtẹ̀kù tí àátọ̀ tí àá fi pèpè kí wọ́n ń pèsè wàsáyé ló dá wa ẹni kọ́ wa látara wàsílà wàsílà òun ni mo fúradù lọ́rọ̀ ẹ̀yọ kan ní singular ń kúrọ̀ kúrọ̀ rẹ̀ ní kí ni wàsáyé àwọn àtẹ̀kù òun ni mo ti àdàáyé àmàlù ẹni tá a sọ pé ó mú ìpèkè ní ọ̀kúnkúndùn yẹn ìhun tí ó lò nínú àtẹ̀gùn tí ó jẹ́ àtẹ̀gùn tó bá ṣẹ̀rí àmú àtẹ̀gùn yìí ó lè jẹ́ àṣìṣìyà èyí dà á fura mọ̀ ọ̀kan náà lè léyìí dá ń ṣe bí àwọn kẹta fi ń sọ̀rọ̀ bí àwọn kẹta fi ń gbóhùn lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi kíkọ lẹ́tà àfàràmà mẹ́nu bà àwọn kan wọ̀nyẹn díẹ̀ díẹ̀. ó sì lè jẹ́ màánẹ́wì ìyà òun ní balẹ̀ mọ́tọ́ máa wà lára ẹni tó jẹ́ àdá ẹ̀yà yẹn gángan. ṣé ibi pẹ̀lú àtẹ̀gùn yẹn ni ó ti gbé dáwà dé sígbà àwọn ẹni tá ń atẹ́gùn yìí òun náà ní oúnjẹ méjì àtọ́bìkún awọ́l òun náà ní àdìgbèdè ǹjẹ́ sẹ́rí ayọ̀ dá fún un tọ́fẹ́ fi sàtẹ̀gùn yẹn láti fi pèpè àtọ́bìkún sáré òun náà ní alùmọ́síláhà àǹfààní kìíní yẹn ṣé yọ máa ń fà á ní jáde àbí òní mú jáde nínú àwọn àtẹ̀gùn tá fi ṣe dáwà ìrìsáàlì rọ́sọ̀lì ọ̀dọ́ àti ìrẹsẹ̀ ń kí ẹ lọ mẹ́sì dédígbà àwọn èèyàn àtàwọn olùgbègbè sẹ́sì nínú ẹ̀ òun náà lọ́rọ̀ jihad èyí tó fi yọ ṣẹlẹ̀ tí wọ́n fi máa ń lọ́pọ̀ lẹ̀ làwọn sàlàfíà nígbà tí òye wọn wípé àwọn sàlàfíà lọ́gbẹ́sì yé jihad ó ní ìṣòro òwòsàn ọ̀dẹ́ ìṣe gbàgbé òde jihad jihad là wọ́n láwọn májẹ̀ kó dẹ̀ lóde nínú àtẹ̀gùn nìyẹn ṣe jihad tó jọ ní ọlọ́ yàtọ̀ sí àwọn ọkọ̀ ọ̀hún ẹ mọ̀ fún àwọn sàmúlẹ̀ oní jihad làwọn òun làwọn oníjáde pé gbogbo tó bá ti jẹ́ jihad lọ́jọ́ rọ̀ kíkà àwọn oṣù sí oní forty days three days níbi táwọn ògbé sí ti wọn nìyẹn. àwọn èkejì tí wọn àwọn sì máa ṣe jihad tí wọn ò lo nùrùkù wọn ò lo lọ́wọ́fẹ̀ ìyẹn àwọn àdẹ̀kọ́ wà ní mùsùlùmí. tó nípa bẹ́ẹ̀ nínú àwọn àtẹ̀gùn yẹn òun náà ní alùpùpù alẹ́ mímbà ìsọ̀rọ̀ lórí mímbà rí àbá ìdọ́gba tọrọ fi dé dìbò àwọn èèyàn nínú àwọn àtẹkùn yẹn àtẹwò bẹ́ńbẹ́ ìyẹn lọ fẹ́ yẹn o kọ́ wa mọ́rọ̀ dé dìbò rẹ̀ nínú àwọn àtẹkùn yẹn kíkọ lẹ́tà sí ní bẹ́ńbẹ́ ìyẹn sẹ́ndì lẹ́tà gbogbo ẹni sẹ́ni lọ́gbọ́n nínú nílòkulò nínú àwọn ọ̀nà dáadáa tẹ́lẹ̀ fi bá tẹ́lẹ̀ fi pìyàn sẹ́sìn ọ̀sán náà nìyẹn kò sí bá sì sọ̀rọ̀ nípa dáàwà tá à ní sọ nípa àsálímù dáàwà àwọn ìlànà tí a sọ nípa dáàwà òun náà ní ìmọ̀ tó já sí pé pẹ̀lú mọ̀ yẹn òun lọ́rọ́ máa fi dé sí gbọ́ àwọn èèyàn ẹ̀rí a sì ti dànù gbogbo nǹkan tó lè kọ níyàn tí òní jẹ́ dé sí gbọ́ àwọn èèyàn nínú ẹ̀ ní kàtàkàrọ̀ ní fi dáàwà kọjá ilé tá mú dáàwà báyìí ká máa mú sísẹ̀ ń tẹ̀lé. ẹ̀rí sísẹ̀ ntẹ̀lé wòle ẹbí mú dáwà síbi ìtàn ìdùn náà ni ẹni bí ọmọ ọ̀dọ́ ọ̀gbàpọ̀ lọ́sẹ̀ dáhùn òsìgbà fún síjọ sí lọ́rọ̀ abẹ́ lọ́wọ́ àti fún sí lẹ́nu ó ti ọmọ ní nínú àwọn ìlànà ìbéèrè ọ̀wà ìsìn ọ̀wà nínú àwọn ìlànà wọn ni ká máa ju àwọn ìbéèrè kan sí yẹn tọ́jà tó fún ìbéèrè alátakò ni sẹ́yìn ọ̀wá mọ̀ wípé ìkórìjọ mọ̀ dàbí tá a tẹ̀lé kẹ́ máa dáhùn tètè bẹ́ẹ̀ sì mọ̀. tó nípa bẹ́ẹ̀ nínú àwọn ìlànà yẹn wọn náà ní kéèyàn má fìjọ wá kéèyàn má fẹ́rẹ̀ wá kéèyàn gbẹ̀yàn ló ń bẹ ṣe lójú kòkòrò àbí kéèyàn dẹ́rù bàrẹ̀ bí kéèyàn bá ṣe nǹkan báyìí tòtábà ilé kan yẹn o gbogbo ata ń gbọ́ wa ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ nípa al-wasā'il wal-asālīb wọ́n yàtọ̀ síra wọn bí àwọn ọ̀rọ̀ bíi méjì kan wasā'ilu ad-da'wa wa asālību ad-da'wa àtẹ̀gùndé bíi ìpèpè dáfẹ́ pèpè àti ìlànà wo làátọ̀ wọ́n yàtọ̀ síra wọn pẹ̀lú ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ èyí ń sọ nípa àtẹ̀gùn yẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn máa ń jẹ́ fìsíyà ń tà á mọ̀ báyìí irọ́ ọ̀rọ̀ lẹ́tà tá sọ àbáwọn kẹta àti ń sọ̀rọ̀ àti ìjẹta àti ń gbé nǹkan jáde ṣùgbọ́n àṣà ìdìbò lọ́pọ̀lọpọ̀ mọ̀nàwíyà ni ló fi nídìí pé èèyàn gbọ́dọ̀ tọ́ orí pa rẹ̀ ni èyí ṣe pé ọ̀sán sọ pé sáàjì ń gbé báyìí nínú mùsùlùmí bó ti fi ọlọ́run ti sallallahu alaihi wasallam kẹ́yìn fàdà ọ̀dà àwọn sàhábà tí wọ́n jẹ́ ọmọ kéwù sí ìṣòótọ́ mu radiyallahu ta'ala anhu kẹ́yìn fàdà bóò làwọn náà ti ṣe kí ni bóò ni wọ́n ti fèfè. ìkejì òun ni pé sẹ́rí àlùwọ̀sẹ́ ìlòyìn àtẹ̀gùn yẹn òun ni ó gbé ìlànà bóò láti ń ti dáwà jáde nípa ìlànà wo la lè sọ lọ́ba adẹ́dàsọ ike ìyẹn sọ́tò nahal aya one fifty five ọlọ́run ni wọ́n ti àwọn ìlà sabili rabbika bil hikmati wal maw'izatil hasana wajadilhum billati hiya ahsan pèpè lọ sí ojú ọ̀nà àṣẹdá rẹ̀ pẹ̀lú ọgbọ́n ẹ̀wọ̀n kọ́gbọ́n yẹn ò yí àwọn ẹlòmíì nǹkan àwọn òfin ọgbọ́n nígbà tá a tó ara rẹ̀ àwọn jákujáku yẹn gbà yẹn. wọn táwọn ń pè lọ́gbọ́n lọ́dọ̀ sí wọn ọgbọ́n ẹ ẹ wọ́n mọ̀ wọn àwọn ìfọwọ́dọ̀ mọ̀fìlẹ́sùn náà àwa lo àsìkò tó pẹ́ lọ́dọ̀ wọn dáadáa tó kó wa yọ ọgbọ́n lọ́dọ̀ sọ tó ta ta wa òun náà ní ibi ẹ máa sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ ọlọ́pẹ́ sórí dáhùn dáwà ìyẹn lè sọ̀bálẹ̀ ńlọ bẹ fẹ́ yà wò lè mọ́sálàhà ti dáwà mọ́sálàhà òwìrì wò ọgbọ́n tíṣẹ̀rí nígbà o lè bá líle wa nígbà o lè bá rírọ̀ wa ọ̀rọ̀ lánàá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọn gbọ́dọ̀ wà òjijì Ọlọ́run ọba ní kí sallallahu alaihi wasallam ojú kan náà làwọn máa ń gbọgbọ sí wọn máa rọ lọ náà rí hekima màá ní wọn sí òjijì Ọlọ́run ọba lọ sallallahu alaihi wasallam níjó ní kí a fọ àwọn ààrùn ìjọba radiyallahu ta'ala anhu tọlọ ọmọ àrùn hekima ni ọ̀rọ̀ yẹn lé ọ̀rọ̀ líle ní òjijì ọlọ́run ọba sọ sallallahu alaihi wasallam Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu Mu'adh bin Jabal lẹ́yìn náà sì mọ ipò rẹ̀ láàrin àwọn sàhárà huwa rọ́ọ̀tì olùmọ́ni wọn ni yóò máa tún Mu'adh ìrọ́tùwà yóò mọ̀ ìyàwó tọ́wọ́ ní ìjọba ìdàrú ìyàwó báyìí bí tọ́jú alódẹ́sì máa wà òun ni á lè dì àwọn olùmọ̀ àfọwọ́ Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu ó ti wá sóyè náà wọ́n máa fà á ọ̀rọ̀ líle hekima nìyẹn ọ̀rọ̀ líle lòdì sí ọlọ́wọ́ bá sọlọ́lọ́ ọ̀bá rẹ̀ wàlẹ̀ sọlá dáwà bẹ̀yẹn kó gbóná. òjijì ọlọ́wọ́ sọlọ́ wà sọlá sọ pé àfàṣàbí yà wà á ṣé wàhálà lọ fẹ́ yà ni rẹ wà á. ṣùgbọ́n wàá jẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ alfa ẹ̀ wò kọ́ yẹ kọ́rọ̀ kó lé ń bẹ̀. èyí dáa wò kọ́ kó lé òjijì ọlọ́wọ́ bá rọ̀ òjijì ọlọ́wọ́ ọsọ fáwọn ẹgbẹ́ ẹ má jáde mọ́ ẹ̀ka lọ fún omi gbólóòmù kẹ́kẹ́ dá sí rírọ̀ ni. omi ẹgbẹ́ mo ti ń jẹ́ hikma ìbí kẹ́sì ti tọ́tọ́ òun ló ń pè ní hikma. ibi tó bá yẹ kó lè kó lè ibi tó bá yẹ kó dẹ̀ kó dẹ̀. látọ̀rẹ́ títí wá sí Allah tabaraka wa ta'ala ẹnì kẹfẹ́ máa fi yẹn mẹ́ẹ̀ẹ́fẹ́ ń parẹ́ ìyẹn gbọ́dọ̀ fọ́ jẹ́ gbẹgbẹrẹ wọn ẹni bí yẹn náà wà nọ̀rọ̀ sí ṣéèkù sẹ sọ fún adáǹtì èké òjijì ọlọ́run sọlọ lọrọ sẹlẹ kì í jẹ àpò pàṣínálìtì ṣùgbọ́n tẹnìkan bá fẹ́ fa ọgbọ́n ọlọ́run ọba ya apọ̀jù hekmania torí bẹ́ẹ̀ pèpè lọ sí ojú ọ̀nà àtẹ̀dá rẹ̀ bil hekmati pẹ̀lú ọgbọ́n ọgbọ́n nìyà wàlùmọ̀ ìdọ̀tí hasana àti wàásù tọ́da bá a ti tọ́ da kí ni ẹ̀kọ́ sínú òun náà ni àtàwọn ìbò wọn tẹ̀lé sí ìka máa sìn ẹ́ lójú kó sọ̀rọ̀ pé tọ́ba ti ń jẹ́ báyìí ládàá bá yóò àbò tọ́ọ̀ bá sọ́ra fún kẹfà ìyá báyìí lọ́wọ́ àbò ọjà dé kàn bilẹ̀ sí ìyá àṣà kó dẹ̀ tún tún báwọn fọ̀rọ̀ jù mí sọ̀rọ̀ lọ́nà tó dáa sábà ń sọ nípa dáhùn wọn láwọn ọrùn kù òun náà láti dọ́gbọ́n kà fún wa yẹn kò sí bá ti sọ̀rọ̀ dáwà sí mẹ́rin yìí ò ní pé ń bẹ àwọn kẹta sọ fún wa yẹn gbogbo eléyàá fi ń ṣe ìpalẹ̀mọ́dé afẹ́sọ̀ mọ̀yẹ́sáàbì ẹ̀dá àwọn ìṣẹ̀lẹ̀ fìyàn fún wa nígbà tí gbà pé الدعوة السلفية هي دعوة الإسلام دعوة إسلام سو nípa bẹ́ẹ̀ dáwà lóru mi tẹ́lá ti bá ní fi ẹ̀mí dè mọ́lẹ̀ á rí pé gbogbo ẹ̀ náà ló súnmọ́ pa àti mẹ́nu bà yẹn. àkọ́kọ́ òun gangan ni dáwà tá a fẹ́ ṣe kí sì ni dáwà tá a gbọ́dọ̀ ṣe èròǹgbà wa náà ní Islam ẹ̀sìn Islam ní dáwà wa a fẹ́ fèsì lọ síbi Islam tọ́pìkì dáwà wa nìyẹn ọmọ ẹ̀sìn mu táà máa kórì fífọ́ jù á máa kórì kíni Islam kíni àríkánì Islam táwọn fẹ́ máa wò ní àwárí kẹ̀mí ìsọmọ́ ni òní ọ̀la ọ̀rọ̀ àlùwàlá tèmi bẹ́ẹ̀ ọ̀bá lálùwàlá tó nírun ẹni tí ó sì kírun nìyí àlẹ́ ìsọ̀dì káfíọ́ bálà wúwà káfíọ́ ẹ̀wá ní ká bá sọ̀rọ̀ àlùwàlá á sọ̀rọ̀ àlùwàlá mẹ́rin òní ọ̀la ẹ máa lọ́gbẹ́ lọ́bìnrin bá ń sàlejò báyìí ló ti gbọ́dọ̀ sí mọ́ra ẹ kíní kẹ wọ́n bá lọ sáwọn àfa ahli sunna wal jamaa lọ sọ wọn lé kọ wọn máa sọ wọn ní ulama ul haili wan nifaq wá àti tí wọn wọn pa àwọn èèyàn falasí ó sì kọ rí bẹ́ẹ̀ ìgbà táwa wà ní Sudan níjó níyì ó ti ẹ̀sùn ní fọlọ́run padà ní kí òye ni òye wà. subhanallah kálárì náà wà fáwọn afọ́kọ́ owó lẹ̀ pé owó nì kálọ́fẹ́ lọ sí Afghanistan kẹlẹ́ sí kọ́ńtẹ́nì kẹ̀kẹ́ tó yọjú nínú gbogbo ẹ̀jìhàn ẹ̀jìhàn. iná ní sheikh al-Albani rahimahullah ta'ala làwọn ti sọ wípé al-aqida tó awwala lọ́wọ́ kí a mú yàrá ìdààmú àkídà yẹn là kọ́kọ́ títà òjijì ọ̀rá yé ọ̀rẹ́ wa. <laughs> ìwọ̀n tí ó lè ṣokùnfà ìyẹn ni pé ìwọ̀n tọ́lọ̀ wọn lè kádàrà ájálù ń níbẹ̀ tí ó lè jẹ́ kí ájálù wáyé ńbẹ̀ nìyẹn ó pé yóò fà púpọ̀. òun lèyàn gbà pọ̀ máa fa ikú bò. tó nípa bẹ́ẹ̀ orígun àkọ́kọ́ ní ọjọ́ àwà nìyẹn ni pé kí ni dáwà wa Islam ó yẹ pé wọn dá máa kórè dá máa kórè kí ni kí ni islam ama àwọn ọmọdé ti gbọ́ àwọn èèyàn ẹ dáfẹ́ máa bínú sí ẹ kí n lọ ní kẹta yìí. so so ama àwọn ọmọdé ti gbọ́ àwọn èèyàn kí ni islam a sọ fún ọ kí lẹ́sà ti bẹ fún islam islam yìí gbogbo àkókò lọ́ba àwọn kẹta máa sọ lọ dá wàwà ni ọba gbogbo ayé mu kí làwọn èèyàn gbogbo ètò rẹ pé kí ni mo ta gbà lérò pẹ̀lú Islam tá a fẹ́ pèpè lọ Islam tá a fẹ́ pèpè lọ bẹ̀ bó láti fẹ́ sìn wa bó lẹ́mí wo ṣe di mo ta sọ bó lórí èèyàn ṣe níyì bó láti sọ dúkìá wa bó láti sọ ọmọlúwàbí wa orí ìbùkẹ́ṣe náà dáwà òun náà ni àdáyé wọ́n fi hàn pé mò ń ṣe sọ́márì mọ́ ọkọ tí mo kàn tí mo yàn nìyẹn ká tó bọ́ síbi àárín ọ̀rọ̀ gángan ẹni tó fẹ́ pèpè yẹn kí làwọn ọ̀rọ̀ yìí fẹ́ kọ́ wà lára rẹ̀ ó ń tọ́ gbọ́dọ̀ jẹ́ kí ni ọ tẹ̀lé ìmọ̀ ní àfihàn fẹ́ràn yìí fẹ́ni tó fún ni látọwọ́ báyìí tọrùn ẹ̀ lákọ̀ọ́kọ́ wò àkídà tiẹ̀ ní ọgbàdùn dáadáa tí ó lálàáfíà sọ̀hí hàn ìbáàdà ìjọsìn rẹ̀ gan ní oṣù lálàáfíà dáadáa ẹni tá a wí yóò mọ gbogbo ohun tó ń di ọ̀rọ̀ ẹ̀sìn èyí pé wọn máa fi kọkọ gbẹ fáwọn yẹn àbí tí yóò kì í ṣe dandan á pè mí dandan nǹkan haram á pè lẹ́tọ̀ ẹni yẹn tún ní ìròrí rẹ̀ máa jí pépé kò sí òrí kẹsì òrí islam lọ ó rọrí nípa ayé àlàgbà lérò lórí nípa àyà tó sì mọ ọlọ́run ọba ní àṣẹdá tó sì mọ fún lọ́lẹ́tọ̀ síjọ́ sí lódodo ibi tí wọ́n ní òdòdó orí ẹ̀ sí nìyẹn. ẹnì yẹn tún ní àtúnjẹ hasan el-khulq ìwà rẹ̀ ada torí lọ́pọ̀lọpọ̀ ọgbà iná lọ́pọ̀ àni alḥasan al-basri rahimahullah ta'ala ó ní cizi nasa bifẹ́ ìlìkàlá bìkọ́wìlì ṣèwà àti fáwọn èèyàn pẹ̀lú ṣe rẹ kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ ó fi pé wà ènìyàn ọ̀dà àtúnjẹ nẹ́ẹ̀fì án lè wá ìrìhì àtúnlẹ̀ wúlò fẹ́lómi yóò lè sẹlómi ní nfààní bákan náà mo já ìdán lìnàfì àlejẹmí ẹ lókun torí ìbára tí ó fi sọ dárí àdìdàkúdà á máa fẹlẹ̀ sóhun náà bẹ̀sùn ló ti máa borí ara ẹ̀ náà lóbi já pé ó fi rí àwọn èèyàn yóò fi rí wọn pè é orígun kẹta tó ti wà nọ̀rọ̀ tí mo ti sọ fún wa òun náà ní sálá fẹ́ pè ẹni tá a fẹ́ pè yẹn òun lórígun kẹta ẹni yẹn òun la fẹ́ júwe fún pé sálá tẹ̀dá rẹ̀ aláàdé àtẹ̀dá rẹ̀ òun ló ti báyìí òun ló ti báyìí òun ló ti báyìí òun ló ti báyìí ó sì lẹ́sọ̀ọ́ síjọ́sí lódodo ẹni tá a fẹ́ pè yẹn òun ni la fẹ́ mú iṣẹ́ islam afẹ́mọdé sì bọ́ ẹ̀ tọ́ba dẹ̀ jẹ́ tó ṣe ń gbé àgbọ́yé rẹ ní mistake inú afẹ́sàkóso àgbọ́yé yẹn àwọn ẹni tá a pè náà nìyí oríṣi ni wọn ẹlòmíín bẹ ẹ̀ńdà òṣìṣẹ́ìdá bí wàá wà insha Allah àti palẹ̀mọ́ pé afẹ́ kí wọ́n máa kó rere síbẹ̀ àwọn aláwọ̀ yẹn ṣe dúpẹ́ bọ́lọ́mù ẹ̀rọ gba àwọn ṣéèkì àtàrùmíì ọlọ́run ló mọ bí wọ́n ti tí wọ́n ti wọ tẹ́lẹ̀ ọlọ́run ọba àlekẹ́ ọlọ́run tó dá wọn padà sí di òdodo ọlọ́run dákun má jẹ́ wọn padà sí wù àwọn ṣẹ́fù wa àwọn mímì àwọn àbáláńrẹ́ tí wọ́n fojú wa rí ní kíkí mọ́ ń gbà ní. a lè gbàgbé irú ẹ̀ àwọn àwádìí tó là tó ń tà dáwọ̀ tí ẹ̀ fún yẹmẹyẹmẹ nítorí ẹ mọ̀ pé olójú kan nílùú àwọn afọ́jú kò sí ohun tí ò ní pe la rẹ̀ ọba ní ọ̀sán pé wọ́n fi wùjẹ́ àdúgbò pé yẹ́mẹyẹ́mẹ là ń bá kí àdúgbò pé ewé la lélẹ́ ní bá kí ọ̀nà àtọ́wùkù làwọn ń sè àti sùn bí àgbàlá wa onígbò rẹ pé onídọ̀rí kọ bíi mẹ́rin lèyẹn ń papọ̀ tẹ́kẹ̀ wá sàgbà ẹ̀ ọ̀kadà sùn sí nìyẹn ẹni tá a fẹ́ pè yẹn á jẹ́ ẹni tó ṣe kí ni o tó lè sàìdá tó lè jẹ́ ẹni tó lè sàìdá tó la fẹ́ pè yẹn kí là á fẹ́ nìyẹn sọ bí irú wa yìí allah inú rẹ àwọn èèyàn tí wọ́n máa ń pè ń gbà mí ó lè jẹ́ tó ṣe pé àyíǹdàhù ṣùgbọ́n ẹni tó ṣe pé ó ní ìròyìn ó lè sọ wípé gbogbo ń bẹ́ẹ̀ ń sọ náà mo tiẹ̀ wá gbọ́ ṣùgbọ́n tó sì wá pọ́ síbù kí èèyàn má ní jàmá ẹni tí ọba máa lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́wọ́ kí yẹn má ní jẹ́ bẹ́ẹ̀ kọ́ má láàmú irú kẹ́kẹ́ ọmọ akọ̀tún yẹn bẹ́ẹ̀ ni kò ní ìsìn. ànábì ti tó láàmú irú sallallahu alaihi wasallam gbogbo àwọn ìgbìmọ̀ rẹ̀ yẹn náà ti ti tó ní rùmọ̀rá àfúwà. ó sì ti yé wa náà rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam sọ wípé al-mar'u ma'a man ahabba yawm al-qiyamah òjijì ọlọ́run ti jì tó kí wọ́n fi lọ ti fẹ́ sallallahu alaihi wasallam àtàwọn sàhábà tá a bá sì gbà tí wọ́n fáwọn náà láláṣẹ olùdarí wa á ti jọ wà ní sẹ̀gbẹ́sẹ̀gbẹ́ insha Allah. ẹni tó ní subhat bóyá láti máa gbìyànjú ìrújú ọláwọn ìrújú tó pọ̀ kàfin nù kẹ́tọ́ lè gbìyànjú ní ojú ọ̀nà tó tọ́ náà nìyẹn. الوصية العاشرة من سورة الله هو بعد ذلك يقول أن هذا صراطي mustaqiman fattabi'uhu eléyìí ni ojú ọ̀nà mi o tó dúró déédéé fattabi'uhu òun ní ká ẹ tẹ̀lé wala tattabi'u subul ẹ má tẹ̀lé àwọn àmì oríṣiríṣi ìmáàmù mufassirin rahimahullah mujahid wọ́n lè sùnmọ́ rẹ̀ náà ní kíni al-bid'u wash-shahawat níbo mi ash ìrújú wà nù dájọ́ lè gbìyànjú lọ́jọ́ àná tó dúró déédéé àti àdáadáa lẹ̀ ẹni tó ní ṣùgbọ́n á ti dé gbogbo ohun tẹ́ ń sọ ní wọ́n gbà ọ́ ṣùgbọ́n ká má sàánú àwọn mùsùlùmí àdúgbò sáàgùn wọn lábẹ́rẹ́ ni nígbà tẹ́ wá lẹ̀ ní lọ jáde nǹkan. ọ̀dà nígbà tẹ́yìn wá sọ bẹ́ẹ̀ ṣé Elias tó gbé dáhùn àtàbílí kílẹ̀ ṣé ọjà náà ti lọ ni sallallahu alaihi wa sallam tó ṣerú ìjáde fẹ́ǹsì tẹ́wọ̀n fẹ́ nínú àwọn èèyàn tí wọ́n máa ń pè wọ́n máa ń pè ní tí èsè mùsùlùmí gbogbo àwọn káàkiri àyí pátá lórí yá pé a ní ìdí ká ti tẹ́tẹ́ fi lè fún àwọn ṣéèkù wa lọ́wọ́ àti ìbọ̀ ẹ má lérò pé a ti mọ̀ pé a ti láwọn àfa àti ìbọ̀ rárá rárá ká pọ̀ dáadáa ká máa gbúrò ní ọ̀dọ̀ wa tó jẹ́ ìlú àfa ìlú ńlá yìí ká máa gbọ́ pé àwọn ṣéèkù wa ah, Nàìjíríà wọ́n wà níbi báyìí kẹfà yìí ni ọlọ́run ti ní kí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ nípa dáwà sàlàfíà àwọn sẹ́kù àṣàrò ni wọ́n ti wá ń bí báyìí kẹfà yìí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ nípa kí ni ò dáwà sàlàfíà òun lọ́rọ́ kákéwu kánílé kéwu kéde pé ká máa gbọ́ wà lásán agbọ́ wà sí gbogbo gbàkígbà àsìkò yòówù bí bá ti rẹ́ni sẹ́nu rẹ̀ dùn abẹ́mọ̀ ni wọ́n ní ah mo ti ẹ̀fín láìsí àfa nígbà ń kọ gbogbo ẹ̀ lórí ni àti ìdí kí ọ̀fun táwọn máa sọ̀rọ̀ àfa àtìyàn làwọn afẹ́ jẹ ó sì yàn wípé ohun tó gbé dání ní òsì yìí ọ̀rọ̀ pípọ̀ káàfin máa fa kíyàn sì dá láwọn káàfin máa fa ẹ jẹ́ káwọn àwọn ẹni ìsáájú eré tán ti lọ àwọn bákan sì bí kọ́ ọjà lọ́wọ́ tàlá àdìsọ sẹ́ni onímọ̀ tó ná àwọn sàhábà lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́yà sọ̀rọ̀ bákan sí dìkì ọ̀dẹ̀ ọlọ́run tàlá àdì sọ̀rọ̀ rẹ̀ wá kéré sáwọn yòókù náà wọn sàhárà ọ̀dẹ̀ ọlọ́run tàlá àdì kùn jẹ̀ ní à ló fi àgbẹ̀ kì í sọ̀sùn ọ̀ ńlọrọ̀ sọ̀ abẹ́nu dùn àyíbákẹ́ ní sẹ́wì ṣùgbọ́n tó bá yẹ kẹ́yìn náà lọ mú níbi tí àwọn àfa wa ti mú yẹn ẹ rí i pé nǹkan máa jọ sí ó lè jásí pé nígbà tó ọlọ́run bá darí ẹnìkan ní wa tó fi sí àyè kan yóò máa kọ̀ńtù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lè jí ẹ̀kẹ́ lòun ní ọkọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni ó tún di ahlus sunnah látara rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ ẹni tá a fẹ́ pè ó lè má jẹ́ mùsùlùmí. gbogbo ọ̀kan náà àwọn èèyàn náà ló lágbọ̀ọ́yé tó bá ìṣesí rẹ̀ mu àtọ̀nẹ́wò làátọ̀. pẹ̀lú fáṣẹ nìyẹn ságbà lẹni tá a fẹ́ pè ni tàjọ jẹgbẹ́ ni tàjọ jọmíkẹ́ ni ọ̀dà ipò wo lọ́wà sọ́ga ni àbókéré ìṣẹ́ wo sólórí ni àbí kì í sólórí ṣé bàbá ni sọmọ ọ̀yá ni sọmọ ni lágbàlagbà ni ṣé ọ̀dọ́ ni sọmọ kékeré ni gbogbo kálukú ló ní lánàá rẹ̀ wọn ni wọn ń pè ní kékeré gàwà tó nípa ẹni tá a fẹ́ pè wọ́n ní kò kẹ́rin tó yẹ kó mo ti mẹ́nu bá òun náà ni wasailu da'wa tí asalibu da'wa kó sí abẹ́rẹ́ nítorí kọ́rọ̀ máa kú wọn á mú àkọlé yẹn wáyé pé ọ̀sán ní tó dáwàtí ọ̀sọ̀lọ́fíyà àwọn ẹ̀sà tó ń bẹ fún dáwàtí ọ̀sọ̀lọ́fíyà ìpèpè àwọn ẹni ìṣáájú rere sábà sọ pé ó kọ ọmọ ní àjòyè kì í sẹgbẹ́ o ìlànà wọn náà ń pè ní ọ̀sọ̀lọ́fíyà sàlàfíà òun ni ìpèsè lọ síbi gbígbọ́ síra ọlọ́run ọba yé àti súnà nẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam bí fahmi sàlàfí ọmọ pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣáájú eré kó sì pé wọ́n ti lọ pẹ̀lú àtọ́rí ànábì sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà radiyallahu anhu àti àwọn tàbí àwọn àtàwọn tàbí àwọn tàbí àwọn tí wọ́n tẹ̀lé wọn bí ẹ̀ṣán àti gbogbo ẹni yóò tọ́ bá dúwà lórí ìlànà yẹn ìlà yóò ní yọrí tó lọ pẹ̀lú àwọn ọmọdé alẹ́ ìhàwọ̀ ẹ̀rù wa rí dé títí di jọ́dá yóò fi di ja ìmọ̀. ìpèpè ni wọn tó ṣe déédéé ìlànà àwọn ẹni tí wọn ó tu ọlọ́run wí ànẹ́bí wí àgbọ́yà àwọn ẹni ìṣáájú rẹ̀ nìyí. yóò yẹn sókè nípa rẹ̀ kábìlì débi tí a lọ gangan. ọ̀rọ̀ tí àwa fẹ́ mú wá fún wa gangan òun ni kí ni àmúyẹ tí ń bẹ fún dáwà àlàfíà. السلفية دعوة هنا لدعوة أهل الحديث ìpèpè àwọn aládìsí hadith tẹ̀lé hadith anabi làwọn tá a dàmú sallallahu alaihi wasallam lọ́dọ̀ yé pé ìkàlẹ́ yẹn lè gbọ́rọ̀ lọ́wọ́ ọba yìí náà ní súnmọ́. ẹ̀rí kọ́ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ pé òun sọ fíkìrù kalẹ̀ mọ́rí anabi litubayyina lin-nasi ma nuzzila ilayhim wa la'allahum yatafakkarun. fíkìrù tọ́lọ́ ń lóun sọ kalẹ̀ bẹ́ẹ̀ wọn náà ní asọ kó lè ṣàlàyé fáwọn èèyàn mọ́nà zèlà ilé ìsìn fún tá à ń sọ̀kalẹ̀ fún ọ díẹ̀ díẹ̀ ti ti àlùkọ́ àníyàn wọ̀là àìlẹ́hùn yẹn sàkàkì àrùn káyàn lè ronú lẹ́yìn àwọn arúgbó ìpèpè àwọn àfa aládé pẹ̀lú àṣà tó ti kó nípa làwọn máa ń tẹ̀lé ìpèpè sáfìlì tó lẹ sí wọlìjàmọ́ àá kí làwọn yẹn ti bẹ fún dáwà yẹn àwọn náà ni wọ́n jẹ́ sáfìlì tó lọ ẹnu mi lè máa sọ wípé èwo lẹ́yìn ṣe ní ṣe áàlùsùn náà lẹ́yìn àbí sàlàfíà ni à ọ̀nà bàbá nkẹ́kẹ́ náà sì wá ní. kódà ẹ̀sùn jẹ́ ṣe kọ́ ẹ̀kọ́ ní púpọ̀ àwọn náà máa ní áàlùl hadith wal asaf àwọn náà ní àwọn náà ní áàlùl sunna wal àwọn làwọn tó ṣe é wọ́n wà lórí ìlànà wọn lè jàmá wọn wá kójọ lórí ẹ kájí kójú o lọ́gọ́ bí ìyàtọ̀ ti fẹ́ láàrin wa àti àwọn ẹlẹ́gbẹ́ ayé nìyẹn ìyàtọ̀ tó wà láàrin àsàlàfíyà àtàwọn ẹlẹ́gbẹ́ ayé òun ni bí àwa ti wá o àwa tó lórí pé kí ni o tá ẹ́ tó ń má jámẹ́ ẹ kọ́kọ́ dúró dọ́gba náà mo bá pè sí steve abádàbò òun ni pé ìdá tó wọ́ àbí ọkọ̀ tó wọ́ àwa fẹ́ nà ẹ̀kọ́ tọ́ dáadáa ẹ kọ́kọ́ tọ́ náà kẹ́ ẹ dúró dọ́gba kẹ́ ẹ tọ́ òun náà lọ́ba gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ayé tó ń lọ sóde ìlú káàkiri bí wọ́n tọ́ kí láwọn apàpàdà bá pàdé jàmá aburú náà ni tàwọ̀lídìí wọn ò gúnrégé ìjọsìn wọn ò gúnrégé ìwà wọn ò wúlò. ìmú tá a fi fáwọn ọ̀tà náà náà láàyè fáwọn náà sẹ́ni bí ọlọ́wà sọ ma lọ sábẹ́ bí òṣèlú ẹ̀dá kò sí òṣèlú nàìjíríà làdá ní ṣe sọlọ́lá ṣọlá àwọn náà lè bá nínú àwọn ṣòwò hàtì burúkú yẹn. ṣùgbọ́n tí wàá wọlé tọ́kì kọ́kọ́ dúró dọ́gba náà tó mọ̀ já mìíràn lẹ́yìn náà ẹ̀ wá lórí ẹ̀ ìwò bí èèyàn kan ọ̀bá lè dá sí kájíjọ pawọ́ pọ̀ sí ìkan náà lè léyìí dágbé kalẹ̀ èèyàn kan lè sọ fún òfin ẹsẹ̀ sùkú má jọ. ṣùgbọ́n wọn là á tó ń dá àwọn onídà àwa sì yókù odi kejì lọ́wọ́ àlọ́dọ̀ sí wọn. jámẹ́ tó mọ sáàkì ìyẹn òdè lè rọgbọ láyé orí olórí ẹsẹ̀ ẹlẹ́fẹ̀ nígbà wọn gba gbogbo ẹ̀jọ́ tán wọn á kí làá máa sè tí yóò yíwọ́ àbí òní yíwọ́ ẹgbẹ́gbẹ́ àwọn ilé ìfowópamọ́ tó ń ṣe dáwọ́jú kí ni wọ́n bá bọ̀ ń bẹ́ẹ̀ ẹ máa ráwọn kan dákútù bí ẹja rò pọ̀ ẹ ní o bàbá tó ẹja rò pọ̀ máa sọ kẹ́ ẹ àwọn eléyìí àwọn bí wọn àwọn máa dárú mọ̀ sókè wọn máa wọ́ sókò tó lẹ̀ àà síbà tẹ́lẹ̀ ti kú ìkélékélé nìyẹn sallallahu alaihi wasallam àwọn eléyìí ń tí wọn àwọn ẹ̀dẹ̀dì máa bòyá wọn lójú ẹ̀ dárí àwọn kẹrẹ ìjábọ̀ yọ kẹlẹ̀ tí mo jìjọ ọlọ́run ọba ti pín ìyẹn sallallahu alaihi wasallam kí ló bá ń dorí pé jáàmì ẹ̀yìn fún mọ́sẹ́kì wọ́n kójọ wọ́n dẹ̀ àwọn orí olórí tẹ́sí mọ̀ wípé náà ló fi sí rọgbọ fún wọn làwọn òbí gbà tọ́lá wa sọ àwọn láwọn níwọ̀n àwọn ti là ní gbà á láàbọ̀ tọ́lá bọ̀ yìí a lè fi lójú rẹ ọba abẹ́là òun là fi dọ́gba a lè dọ́gba nítorí pé alḥaqu wal bāṭil ìjà wọn wọn máa fà á ìlà kìyàmù sàá níjọ́ gbẹ̀ngàn kìyàmù torí ń àwa tọ́lọ̀ ń dé kán pa bíìsì ọwọ́ àṣírí bí ṣe ń wo àwọn ọlọ́run oníjà ọmọ àpàdà sí ibú pé kí wọ́n parí eré tí wájú lọ́rùn àwọn àṣejù lóye táwọn gbé dání. tó nípa bẹ́ẹ̀ dáwà yẹn náà ni dáwà ahli sunna wal jamaa ìkẹgbẹ́ àwọn tó wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti kó jọ lórí ẹ̀. dáwà àwọn ẹni yẹn náà ni dáwà sí dáwà tó àtọ̀ ìmọ̀tìlmọ̀ sọ̀rọ̀ ikọ̀ sí wọ́n ní kí ni ọ tí o ti fẹ́ afun ọ ní àtìlẹyìn látọ̀dọ̀ ọba dẹ́dà pé kó gbé lẹ́yìn náà ló ti lẹ́ẹ̀dì nígbà ní sáré máa máa rí àwọn ẹ̀kọ́ kan nù jọ mi lórí pé a máa fún ọ látìlẹyìn àtàyà àti amúrúlọ. dáwà yẹn náà ni dáwà fúnkọ́sí anáìjíríà àwọn sọ́là ní àwọn seventy three ànàbì sọlọ sọlá sọ wípé wọn apárẹ ẹyọkan ló máa là nù wọn ó sì ṣàlàyé ẹyọkan tó máa là fáwọn náà làwọn tó wà lórí ìlànà tí mi ànábi wà ń bẹ̀ níbi àtàwọn sọ̀hábà rẹ̀ àwa fẹ́ sọ kí ni àmúyẹ àmúyẹ gàn tí ń bẹnu dáwà sàlàfíà tó fi yàtọ̀ sáwọn dàwà tó wà láyìíká bí àwọn dáwà tẹ̀bílíkì àti táwọn ìfọ̀hánì mùsùlùmí àtàwọn akẹgbẹ́ wọn tó dáwà ìfọ̀hánì mùsùlùmí nìyí ìfẹ́ mọ̀ yí pé <laughs> ó ní àwọn àtọmọgbèmí afẹ́rẹ́ pẹ́tẹ́ tí wọ́n jọ ń se, kíní dámújù wọn tí wọ́n máa ń ṣe dàrúdàpọ̀ dàápọ̀ òun ń pè ní dámújù. àkọ́kọ́ nínú àmúyẹ sọ́ra àmúyẹ yẹn pọ̀ òun ni pé dáwọ̀ àsàràfíyà àmúyẹ àkọ́kọ́ tó wà bẹ́ẹ̀ ni alẹ́ ti sọ̀rọ̀ ìtàlẹ́kẹ́ alẹ́lẹ́kìtà àbí wọn sọ̀rọ̀ náà. àwọn tó lórí wípé káàbà mú ọ̀rọ̀ samuel ẹ̀wọ̀n kọ́ yàtọ̀ sí táwọn súnfì àwọn lè mú bí àlá wọ́n sì lè ní mò làwọn ti gbà lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn ti máa ń gbà ní àbọ́dọ̀ ànábì lọ́dọ̀ ọlọ́run wọn ló gbà lẹ́sẹ̀kẹ̀ dàrẹ́k lọ́dọ̀ ọlọ́run. ìgbọ́yàtọ̀ sí pẹ́ńpẹ́ ti sàlàfíyà ni wípé táwọn bá fẹ́ mú ẹ̀rí tí wọ́n fẹ́ mú ìmọ̀ ibi tí wọ́n ti bá mú náà ní àlìkítà wọ̀ sọ̀nà. torí wọ́n gbà yí pé àánú ìkẹ́ sí máa ń wù wáyà gẹ́gẹ́ bá a ti máa ń fẹ́ àforíjì ọlọ́run ọba tó hàn àti kẹ́tà tó máa ń nífẹ̀ẹ́ sí yẹn èyí ò lè rí àti kéèyàn tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ adẹ́dẹ sallallahu alaihi wasallam nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba adẹ́dẹ àtọ́sọ yìí pé wa ati'u Allaha war rasul la'allakum turhamun ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ sì tẹ̀lé wọ́n fi pé sábàbù min asbáàbì rahma ta'atullahi wa rasulihi títẹ̀lé tọ́lọ́ títẹ̀lé tó ti sẹ́ sallallahu alaihi wasallam ló fi jáde pé àwọn tó jẹ́ àwọn sàlàfíà nìyí táwọn bá fẹ́ mú ẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn àbí wọ́n fẹ́ mú ìmọ̀ bí wọ́n ti mú náà ní kíni o kíra ọlọ́ àti sunnah nabi sallallahu alaihi wasallam ìkejì àti kẹta nínú àmúyẹ tí ń bẹ fún dáwà yìí òun náà ni àtẹ̀sílẹ́mù nínú sóòsì ṣáà wọn a máa ju wọn lẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá ń kọ àwọn ọkẹ lọ sani kan kan kórí báyìí kórí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ sẹni ẹ bá ti gbọ́ pé yẹpolo lọrùn tàbára káwọ àyàlà akọjà ọkà yá ẹ rí pàtìmọ orí ìdìbò àwọn sàhábà lójú ayé wọn. رضوان الله عليهم جميعا ẹwà fáwọn Umar radiyallahu ta'ala anhu ẹni tí ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú aláṣẹ níjó ní tọ́gbà yọ̀ǹda kó ń bá wọlé Umar radiyallahu ta'ala anhu tẹ́ yọ̀ǹda ọwọ́ ilé máa ń ṣe ọ̀dájọ́ tó gba láàrin wa ọ̀ọ́sẹ̀ kíní ká ní gbogbo ẹ̀ ìbínú ti fẹ́ dé nígbà pé pé ohun tí ẹ mọ̀ lọ́pọ̀lọpọ̀ ohun tí èèyàn bá ṣe tí èèyàn bá sì mọ́ yẹn kò ní tẹ́yẹ̀ lọ́rùn ìbínú fẹ́ dé gẹ́gẹ́ bí ìjọmọ́nìyàn kódó ni fọ́gbó ẹni kẹtọ́ ka ọ̀rọ̀ náà ọba fún àfọwọ́ àwọn ọmọ kẹtọ́ ọ̀rọ̀ jẹ lọ́sẹ̀ láti wà múrù lè lọ́ọ́ ha ọ̀yà wà múrù lè lọ́ọ́ ẹjẹ́ ara parí rẹ wà á rí alèlèjà ìlú ibi pàṣẹ dáadáa ni nígbà tí o ti mọ̀ bó ṣe sọ́gbà yẹ kó ṣe fún aláṣẹ wọ́kọ̀ o ìsẹ́ríkò lọ́dọ̀ àwọn aláìmọ̀tọ́ ọmọ rẹ̀ ń pè ní òkè àdàrí rẹ̀ pé ọ̀rọ̀ tó jí tó lágbára pọ̀ ó fi ọ̀rọ̀ pé wù ní. wọ́n ní sẹ́rẹ́ wọn mọ̀rún ní ọjọ́ lọ́ọ̀tàlá wọ̀ká ni wọ́n kọ́ọ̀fàn. inda kitabillahi subhanahu wa ta'ala. tọ́bi ti gbọ́rọ̀ ọlọ́run báyìí pé ah yóò sinmi ni ẹ̀wọ̀n bíi kí wọ́n ní kẹ̀kẹ́ ń téèyàn ike ẹ̀yẹ sáré fún òǹbẹ́ǹbẹ́ ẹ̀ sáré fún lómi yìí kára rẹ̀ ọ̀kalẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run tẹ̀lé lọ́dọ̀ rẹ̀ rọ̀jò lọ́fà á ní. òyà ike a kíyàn máa tẹ̀lé àwọn ọ̀sọ̀hábà kọ́kọ́ lò wọn oríire má pọ̀ bẹ́ẹ̀. lẹ́yìn náà ni bí àwọn ènìyàn ń tọ́ nù sún nẹ̀ báyìí wọ́n bá fi ń fa àwọn àpẹẹrẹ lẹ́yìn náà pọ̀ rẹpẹtẹ ọ̀rọ̀ kẹta nínú àmúyẹ tí ń bẹ fún dáwà sàlàfíyà lẹ́yìn tí wọ́n máa ń gbà fún nùsùsì ṣọ́rẹ́ òun ni bí wọ́n tún máa ń gbàgbọ́ yé kí lọ́lọ́run wí kí lànà bí wí o àìlà mọ̀kòdádọ́ mẹ́ntàjì sálàfì sọ́ọ̀rẹ́ wọn ò ní dá sí wọn pinlẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ kan wọ́n fi àyìnjá ti rí ìmáàmù lórí ẹ̀ sẹ́nìkan ti sọ ń parí nítorí pé àwọn ẹni àkọ́kọ́ nì wọn ò fi kẹ̀kẹ́ lẹ̀ fáwọn ẹni tọ́kẹ́ yìí. ó sì yé wa yìí pé kò lè ṣàtúnṣe àwọn adákẹ́ yìí àyàfi pẹ̀lú ohun tó ṣe kíni ọ mọ sọ́ọ̀lẹ̀ àbíyí awwalu hadi al-umma àyàfi ohun tó já pé àwọn ìbẹ̀rẹ̀ ìjọ yìí tí wọ́n fi dẹni ire òun náà ló lè já kùsì fáwọn àná eléyìí ọ̀nà ayé wa nínú ọ̀rọ̀ ọlọ́run ọba subhana sọ́tò nìsa àyà sixty five ọlọ́run ní fàlà ọ̀rọ̀ ti kàlá ìpinnu ìyẹn lọ́dẹ̀ yí àwọn ẹni ìsájú rere níbi dáwà wa wípé a gbọ́dọ̀ máa tẹ̀lé kí lọ́lọ́run wí kí lànàbí wí ní ká juwọ́jú sẹ́lẹ̀ fún láì ní máa gbójú wẹ̀yìn mọ́ ọlọ́run ní fàlà ọ̀rọ̀ ti kàlá ìpinnu orí bẹ́ẹ̀ mo ti ẹ̀ fi àtẹ̀dá rẹ̀ fura àwọn èèyàn lè nígbàgbọ́ hàtà yóò hàkìmú kàfíìmọ̀ ṣàjàrọ̀ bẹ́yìn náà hù tí wọ́n fi padà gba ìdájọ́ ọ̀dà nẹ́bí sallallahu alaihi wasallam níbi àwọ̀ kìí ṣe pé mo tó digi láàrin yín o kò digi o ṣàjàrọ̀ bẹ́yìn náà hù mo tó jẹ́ fàǹfà ti tẹ láàrin wọn. ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت wọn ò lẹsí tẹ wá ní rí ẹsẹ̀ níbi ìdájọ́ tí ìlànàbí bá mú wa sallallahu alaihi wasallam yusallimu taslima wọn lè juwọjú sẹlẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn yẹn ń bẹ fún dáwà sẹlẹfìyà tó fi yàtọ̀ sáwọn dàwà òun ni alẹ́ ti bá àwọn sẹ́rù lè ti dà ìmá tẹ̀lé èdè wọn dáhùn gbọ́ lánàá ká gbọ́ sọ́wọ́ ẹgbẹ́ tí wọn bá ti ń kàdísì àní à ó gbọ́ àwọn àdísẹ̀ ń ka ìná ìlèmí náà mọ̀ ẹ́ ó ti ájẹ́ àrí lára rẹ̀ èmi náà mọ̀ ó gbọ́ àwọn àdísẹ̀ ẹ́ ó ti ájẹ́ bẹ́ẹ̀ lò àmúyẹ dáwà sàlàfíà ní pé èsì bá ń fẹ́ fáwọn òtọ́bá dẹ̀jẹ́ bíjà àwọn apá sí. wọ́n fi ẹgbẹ́ nípa làwọn ènìyàn. متبعة للنبي صلى الله عليه وسلم في قدوم تلا النبي نوا نودا سدودو لنو تليا ẹ̀rí ẹ̀rọ àwọn tó yàtọ̀ sí wọn àwọn la pè lẹ́ni tó ti parẹ́ rẹ̀ irọ́ pọ̀ lọ́dọ̀ sí wọn wọn yẹ sọ́lọ́ sọ́ra rárá ọlọ́run wa subhanahu wa ta'ala mu tí àwọn sálàkù wà lórí ẹ̀yìn nípa tó sàárọ̀ ayé ẹlẹ́kẹta ọlọ́run ní ittabi'u ma unzila ilaykum min rabbikum ẹtẹ̀lé ohun tí wọ́n sọ kalẹ̀ fún yín látọ̀dọ̀ àtẹ̀dá yín wala tattabi'u min dunihi awliya ẹ má tẹ̀lé àwọn awliya àwọn alátìlẹyìn ní yàtọ̀ sí Allah qalilan ma tadhakkaru ìbáwá àti bí máa ń gbà ní òjé kẹfì mọ̀ yìí pé musa yẹ kẹfì nìyẹn nínú àmúyẹ tí bẹ fún dáwà sàlàfíà òun náà ní sẹ́kù tẹ̀fọ̀rẹ́ bẹ́ẹ̀ náà lè kíta àdéhùn àkóso náà. ẹ sì ní pélé yìí yàtọ̀ ní ọ ẹlẹ́mìí ìdí ọba sọ̀rọ̀ wa pé ah, ṣé kúrò ló mú wa ní tí gbogbo iná ìwà ti sáré torí kodò kò sí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tọ́ba jẹ́ sálásì. ìdí súnlẹ̀ tọ́tọ̀ tọ́wà sọ̀ kí tọ́lẹ̀ ń tọ́ba jẹ́ sẹ́lẹ̀fì ẹni yẹn ti mọ̀ wípé àti síra ọlọ́wọ́ àti súnà nẹ́ẹ̀dẹ̀ sallallahu alaihi wasallam ìlànà wà gbogbo ẹ̀ náà yìí ní sí látọ̀dọ̀ ọba adẹ́dà ẹ̀kọ́lọ́ gbọ́dọ̀ náà ti wípé ọmọ ọ̀yọ́ ti fún ànìlháwá ìlúwa ìlà wàhíọ́ yóò hà. ìgbà nẹ́ẹ̀dẹ̀ sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa ìfẹ́ ṣùgbọ́n tí ọba sọ ìmísí ni ìmísí ni wọ́n máa fi sọ̀rọ̀ èyí tó wá látọ̀dọ̀ àṣẹdá subhanahu wa ta'ala láti má gbàgbé ayé asọ́tún náà àlèdá ìtàkùn alẹ́ ìta ayé àfọ̀dìpọ̀ kíkẹ́ àwọn aláṣọ díkìrù kalẹ̀ fún rẹ̀ ànẹ́bí ọlọ́wọ́n bá dé alóhùn sọ díkìrù kalẹ̀ fún ànẹ́bí sallallahu alaihi o lè ṣàlàyé fáwọn yẹn ń dá aṣọ kalẹ̀ fún ọ yẹn títí àlùkò hàn wọ́n fi hàn pé méjèèjì kọ́ òun ti ọba adẹ́dà aṣọ kalẹ̀ ìyàtọ̀ tí ń bẹ nípa àwọn sàlàbí ìyá yẹn òun ti pé wọn ò fi yàtọ̀ sáàrí pé ọlọ́wọ́ ọba ní sunna nabi ni kẹkàn náà ní méjèèjì ńlọ́fà rẹ̀ ọlọ́run ti sọ́nù ayé àti mo ti kà fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ́tò làní àmú yẹn وأن هذا صراطي مستقيما إليه نلعنا من دجوده فاتبعوه ونتاتلوه ولا تتبعوا السبل كما تلاوى نوريسيو خدا كما تلاوى نوريسيو وتفرق بكم عن سبيله كما عفوين كل جد الله سبحانه lẹ́ẹ̀kan náà lè sọ ibi àlùkò sálámù sọ ń pa ìlànà rẹ̀ sunna bákan náà ti ti sùn jọrọ ọlọ́run fẹ́ pé kò síyàtọ̀ láàrin ọlọ́run yá ànábì wí tọ́ba ti lálàáfíà àtọ́dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam. àmúyẹ títún bẹ fún dáwà sàlàfíyà òun ní pé dáwà yẹn nìyí ní ń fi Kùránì tẹ̀rí o. احتجاجهم bil Qur'an wọ́n máa fi Qur'an sẹ́rí. ìfi dàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí yọ̀dọ̀ pé qala Allahu ta'ala qala Allahu ta'ala ọ̀rọ̀ kékeré ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ̀rí inú ẹ̀kọ́ táwọn afáwọn fi kọ́ wa nìyẹn ẹ̀sùn máa rí àtọ̀ àwọn ènìyàn ọlọ́ọ̀hìn tó bá mú ayà tó ó lè fi méjì mẹ́wàá kọ́ máa fi sọ tiẹ̀ tí òun pé tó ó pé sóhun tọ́lọ̀ ọ̀hún àti. ayé ẹ̀yọ̀ kẹlẹ́ ni tó tẹ̀lé wà sọ láti bẹ̀rẹ̀. yóò máa lu ó lòwó yóò máa lu gbogbo ẹ̀rí kúwì. náà wá wí lọ ọba ní tíra wọn dá èsì lálẹ́ sọ á nìyí. ń ṣe yóò sọ ìsọkúsọ dáwí lọ́rẹ́ mẹ́lẹ́ ní ọba wí títí dó ó lè pèsè ọ̀rọ̀ ọ̀rọ̀ tí e pọ̀ káàtì sọ wà ń bẹ lọ́rọ̀ ọlọ́run ọ̀sùn hàn ọ̀rọ̀ tí e pọ̀ káàtì ìwé o wà ń bẹ òun ẹni súnà nẹ́bi sọlọ́ sọlá làbíà sùmọ́rọ̀ mi ìtọ́jọ́rọ̀ àwọn ẹ̀dá ni àbá tọ́ba pọ́jú ẹ̀rí bóri tìkẹ́ ni ọmọ ajá bọ́ ń bẹ̀. àfòyẹ dáhùn àtàlàfíà òun ni báwọn ẹni والسنة الصحيحة kìí ká ṣe kìtàbù ọ̀tún náà ẹ sáàdìsì kí mo mú wa ni ẹ àzọ pé kìí sáàdìsì ṣùgbọ́n dọ̀ yín fún lásán náà ni ọlẹ̀ la wí. tèmílẹ̀ sọ bẹ́ẹ̀ ni ayọ̀ àṣẹ́kọ̀ọ́ wa ẹ ká máa di pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. ó ní sọ pé òjà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ni ọlẹ̀ ni mbẹ lóde ọba gbọdọ ah, e bí a ẹ sọ fọlọ anẹbi lẹ ibo lọrọ yìí bí ọ̀rọ̀ yìí fẹ lọrọ anẹbi abẹ ẹkọ ẹgbà wa yẹ dẹnu ọgbà kásọ pé ọ̀rọ̀ anẹbi lẹ sallallahu alaihi wa sallam ṣùgbọ́n kíní ọdọdọ àwọn ọmọ tí ó ta mọ fẹ ọdọ lónìí àwọn ó sì ní ọdọ lónìí náà ní asọhàbà asọhàbà tó gbogbo mọ ọdún gbogbo àwọn sàádé yẹ́nyẹ́ ẹ̀dì ìdọ́gba ni wọ́n. lóbi ẹgbẹ́ ẹ̀ lè rà fún aládìí ti kẹjọ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ wá òun fẹ́ ṣiṣẹ́ ọba lára ta ló fẹ́ ṣe olóhùn fẹ́ máa sọ pé ẹ̀dì ìdọ́gba ni wọ́n mọ̀rọ̀ à ìkẹ́ ń ṣe ọ ni. ibi tí ó ti fẹ́ ṣiṣẹ́ ẹ tiẹ̀ yọ máa fi lọ́dọ̀ àwọn tó bá kíw lọ́dọ̀ àwọn ènìyàn mí lóbi jáde ní gbogbo ìsìnbá àwọn tí wọn ní ẹ̀sán nínú ẹnì kan wà fẹ́ gbàdọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ آه، آه، السابقون الأولون من المحاجرين والعنصار والذين اتبعوهم بإحسان هل بإحسان هو أمنية أو أنتم تتواجهوا أصدقوا من أعوذ سيدنا النبي صلى الله عليه وسلم الله عليه وسلم لا تمكى لازم أدينا حتى هو أنصار مباتوا تبعوا أصدقوا والذين اتبعوهم بإحسان إحسان هو أمنية àwọn tó tẹ̀lé wọn dáadáa dáadáa wọn ò gbé kìkìrísẹ̀ kó níbi táwọn ènìyàn gbẹ́sẹ̀ lé ẹ̀sán wà bí tiwọn. ló fi ṣáṣe sẹ́yìn náà bá fẹ́ máa rẹ́ sọ pé àzọ pé má dìbò àtúmọ̀ àdìsí tẹ́ mú wá lẹ́nì. àwa sì ti ka inú ẹ̀kọ́ tá a nẹ́bi sọ́lọ́ wá sọ́lá ti kọ́ wa. ike mọ̀ ń kọ́ ọ́ dá mọ̀ ń lọ àpò yìí ẹni ọba sọ ohun tí ń sọ ó dàbí sinmi lè jágbe lè rọ ẹ mọ̀ tó rẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn tẹ̀blígì. wọ́n lè sọ wípé ẹnìyẹn kàn mú kóró àgbàdo ọyọ nínú ẹ̀rọ báyìí ọba lọ fi hàn lẹ́bi sọlọ àtẹlá ẹ̀rọ ọdún wo lè rọ dé. ẹ mọ̀ pé yẹn láṣẹ lọ́wọ́ kẹ ló ti sáré sọ wípé eléyìí aláàmọ́ ọdún ọ̀rọ̀ balikẹ́sì wọ̀ ẹ̀kẹ́rà àlà nàbí sọlọ́lọ́ àdìsọ́lọ́. ẹ̀ báwọn ọ̀daràn kàrà àwọn ni wọ́n hàn àwa ń parọ́ fànẹ́bì ní kẹsẹ̀ fà ń parọ́ mọ́ ìkẹ́ ń ṣe yín ni ó ní ìdí kẹsẹ̀ parọ́ fànẹ́bì pé à ń parọ́ kẹ́ fi gbá tiẹ̀ àkọ́ nídìí làwọn sọ pé yẹn lè parọ́ tó wáyé pé yẹn parọ́ fànẹ́bì pé parọ́ èrè fáwọn parọ́ mọ́ ẹ̀yin parọ́ torí tiẹ̀ ìtumọ̀ rẹ̀ ni ìlú pé àwọn parọ́ torí tiẹ̀ káwọn yóò fi gbà àmúyẹ̀dáwọ̀ àṣẹlẹ̀ bíyà ni wípé wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run ọba wọn àbí tẹ̀lé tí wọ́n bá tún abẹ́ mú súnmọ̀ lé yóò jẹ́ sọ̀fì ha yóò lálàáfíà tí ọba lálàáfíà wọ́n sàlàyé rẹ̀ yìí pé hadithi báyìí ń bẹ́ o ṣùgbọ́n kọ̀ lálàáfíà lórí ọ̀rọ̀ yìí. ẹ rí àwọn ẹni dáwí yẹn wọ́n máa fi tẹ̀lé ọ̀rọ̀ tó ti ṣe ọlọ́run ọba sọ ní sallallahu alaihi wasallam tó ní taraktu fiikum shay'ayn mo fi ohun méjì mo fi sáàrin láàmú tàbí lo bàjẹ́ àtúmọ̀ ẹ ní sínú ẹlẹ́yìn méjèèjì yẹn fẹ́ẹ̀ bá ti gbà mú fẹ́ẹ̀ tún sínú ẹ̀kọ́ sí ohun lọ́jọ́ àkọ́kọ́ ni kitab Allah wa sunnah kíra ọlọ́run àti ìlànà mi ṣùgbọ́n ká má gbàgbé pé ìlànà yẹn ń kọ́ gbọ́dọ̀ lálàáfíà àtọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí bákan náà hadithi hadithi imam bukhari ọwọ́ àná nínú àwọn yẹn tí ń bẹ fún dáwà sàlàfíà òun náà ní pé dáwà yìí máa ń padà síbi ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yìí sì máa ń padà síbi ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam عند التنازع والاختلاف tọ́ba ti di wípé fanfa bẹ̀rẹ̀ sí ní wáyé àbí àfẹnú wáyé níbi tí wọ́n sọ náà níbi báyìí nínú kitabullah wa sunnatu rasulillah tí kò ní wọn dáná fi sọ ni sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ ọ̀sọ́ yìí bẹ̀rẹ̀ àwọn máa ń padà sí wọ́n fi ń ṣiṣẹ́ tọ̀rọ̀ lọ́wọ́ ọmọ sùhánà ní sọ́tù nìsa àyà fifty nine ọlọ́run níwáyé ń tẹ̀lé záàtún fi ṣe é tẹ́ ẹ bá ń fanfa nípa kẹfẹ́ fọ́ọ̀rù tó ila Allah war rasul padà sọ́dọ̀ Allah kí ni Allah níbẹ̀ yẹn o yàní ẹ̀dá padà síbi ìtẹ́rọ lọ. wọ́rọ̀ tó ẹ̀dá padà sọ́dọ̀ jíjẹ́ lọ. ìbára náà sábà yìí pé ànẹ́bí sọlọ láti sọlọ wọn ti padà sọ́dọ̀ lọ. wọ́n ti ti sin wọn síbi ìta abíndí yàrá ìyàwó àríṣà radiyallahu ta'ala anha wa ardaha. ǹjẹ́ tá a bá tẹ̀lé lọ́wọ́ bá wọn gan sáárì ànẹ́bí bá sọ̀rọ̀ sọlọ láti sọlọ àlè rí ànẹ́bí bá sọ̀rọ̀ ṣùgbọ́n bó lápadà sí o á padà síbi súnmẹ rẹ sallallahu alaihi wasallam Ọlọ́run ní ẹsẹ bẹ́ẹ̀ in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ ẹ bá nígbà tó sọlọwọ àtọjọ gbẹngà al-qiyama dhalika khayrun ìyẹn ló lóore fún yín wa ahsanu ta'wila ń ló sì dáa jù ní nǹkan tí ẹ lè fi wá túmọ̀ àlàyé àbí ojútùú sí nǹkan tí fàǹfà wáyé bẹ́ẹ̀. inú àmúyẹ tí ń bẹ fún dáwà yìí òun yàkùbùnà kàlámàhù kúlà wọn ní aṣáájú kan pé àfa kan lò èmi máa ń sọ ní gbogbo ọgbà yìí pé láti ìgbà tá a nẹ́bi ti lọ sallallahu alaihi wasallam kò sí pàápàá pẹ́ nìkan ní òun nìkan náà sálàfà ẹ̀rí alimami Malik rahimahullah ta'ala imaamu dáhùn ìkìjọba ẹnì kọ́rọ̀ méjì gbajúmọ̀ nípa wọn àti máa ń sọ nípa àwọn ẹni tí wọ́n máa ń sọ pé mọ̀tàbí tí wọ́n sọ pé mọ̀tàbí yàtọ̀ lòun nínú àwọn asáàbù àlùmọ́sáàhìn a máa ń sọ fún ẹ pé ẹ tẹ̀lé mọ́tò àti àwọn àhìmọ̀ yẹn o torí náà ọba tẹ̀ lọ́rọ̀ rẹ ni mọ́ mọ́lìkì rahimahullah tẹ́lifíà bá ní màálìkì lòun mọ́ mọ́lìkì rahimahullah ìmáàmù dárò ti fi jìrọ táwọn kan máa ń sọ pé láyé ń tán wọ́n máa ń lékún fílmọ̀dínà ẹnìkan àtúgbọ̀dọ̀ máa fáàsì fàtàwé mọ́ pé ìdájọ́ ẹ̀sìn kan ni tí wọ́n mọ́lì kí tẹ̀sí wá mọ̀ dínà à ìmáàmù mọ́lì kí wọ́n kì rọ̀ṣímọ̀fọ́lọ́ kí wọ́n ní wọ́n mọ́lì kí kan sọ rọ̀ṣímọ̀fọ́lọ́ ìmáàmù ní kúlùn yóò fọ́ gbogbo yẹn náà la máa mú nọ̀rọ̀ rẹ̀ ìtọ́ bá ti déédéé òtítọ́ kànábì mú wa sallallahu alaihi wasallam ìdí ọba dẹ̀ ti déédéé ọ̀wọ́ yọrọ ọ̀rọ̀ kójú yẹn pàtàkì kọ́ àkẹ́ni gbúdé àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti jẹ́jẹ́lì àwọn àfikíni o afọ̀rọ̀ yẹn lẹ̀ ẹni tí o sákàdà ló ń lọ rẹ òun ẹni sani òun ẹni amẹbi sallallahu alaihi wa wọn lọ wà so nípa bẹ́ẹ̀ dáwà sàlàfíà tọ́ba yìí pé dáwà yẹn nìyẹn gbé dání o kò sí ìmọ̀ọ́mù kẹtọ́ jẹ́ mọ́ àgọ́ pé ọ̀pàtàkì ọ̀kàǹkà ogóńgó pé báwọn ẹni tọ́ba fẹ́ra wọn ní sàlàfíà bí ahlu sunna ọ̀rọ̀ rẹ̀ nìkan ni wọ́n máa mú yẹn yẹn gbogbo tọ́ba sọ wọ́n mú lápẹẹrẹ ní inú fitinẹ táwọn mi ń kó sí láwùjọ sí ni ẹ rí i pé nínú gbogbo ayé yìí lásìkò tá a ń lò lọ́wọ́ yìí o àwọn àfa mẹ́ta kan wà tó ṣe yí pé tí yẹn bá sọ yí fóun gbé dáwà iléjú dáwà sàlàfíà ìtòkè fi yẹn gbé iléjú kò fẹ́ẹ̀ sí ijọ́ kan tí ẹnu èèyàn ní máa sọ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta alàlámọ́tò abu abdulrahman muhammad nasiru dina alibani rahimahullah àti ibùdó fèrè rahimahullah àti sheikh abdulaziz lubab rahimahullah àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni. kọ́ àti pé wọ́n á padà wá mọ́ ẹ̀yà ìgbé lágbájá báyìí báàzì ni àbí òtèmí ni ni àbí àlùbáàní ni àkọ́tù ń yí wọ́wọ́ di ni. lọ́la àwọn yìí lẹ́yìn sùn bí rọ́sọ̀lì wọ́n fẹ́ẹ́ tíráyì wọ́n gbìyànjú àwọn bàbá yẹn ní òsì pé wàá pé ká sọ pé àwọn nìkan sá. ẹ má jẹ́ agbágbé ọ̀rọ̀ sí àtìmáàmù nìkéyìnà rahimahullahu ta'ala sọ̀sọ̀. ìpètè abárẹ́ nìkan tó ní ohun tó ń bá sá sọ náà ní kọ́ máa wọlé. ṣéèni má ṣéèni ọ̀gá ẹni yẹn tó bá jẹ́ kan náà ẹ̀kọ́ àrùn jẹ́ fi káàd. ọ̀kẹ́ náà àwọn ọ̀daràn máa gún lípe tàtàrí jòní ọba jẹ́ wọn ò ní ìmọ̀ọ́mù kẹmọ́ asọ̀m tó ti gbọ́ pàtàkì ó gbogbo lé ìgbọ́rọ̀ rẹ̀ nìkan wọn sàgbà ó wí ire kò wí ire ọgbọ̀n ta ló sọ dẹ́. àwọn ẹni ìgbìmọ̀ tèmi nì kí ni ẹgbẹ́ dọ́kọ̀ rẹ̀ sí a ìrọ̀ ọba ń ta lọ́dọ̀ ní ṣèkùn àlàlùbá ni wọ́n wí àròhìmọ̀lọ́ kí ni ẹgbẹ́ dọ́kọ̀ rẹ̀ sí ní bẹ́ẹ̀yàn ni wọ́n. ẹ̀rí wọ̀yẹ̀dàrún ẹ̀mọ́ ẹ̀ẹ́dẹ́fà tó èèyàn kan náà sí àwọn sàlàfíà adínílé mọ́mù tó ń ṣe bẹ́ẹ̀ fún ta ló ń dọ̀wọ́ òun náà ni Rasulullah sallallahu alaihi wasallam kí ló sì fà á òun lọ́rọ́ ọba adẹ́ta tó sọ níbẹ̀rẹ̀ fọ́tò ìjọba ayé alákọ̀ọ́kọ́ níbi tọ́lọ́run ti ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ tá a gbọ́dọ̀ ní táyé wá fi rójú tá àmọ́ wa máa لا تقدموا بين يدي الله ورسوله ẹni ìgbé ọ̀rọ̀ kan sáájú tọlọ àti tòjíṣẹ́ rẹ̀ wọtẹkùnlá ẹbẹrẹ Ọlọ́run ọba bákan náà nínú àmúyẹ tí ń bẹ fún dáwà yìí òun náà ní fi àwọn tó gbé dáwà yìí dání àwọn ti àìlàmù náà sì bí rọṣùlì sallallahu alaihi wasallam wọn nímọ̀ nípa òjíṣẹ́ Ọlọ́run wọn mọ ìlànà rẹ̀ wọ́n mọṣẹ́ rẹ̀ wọ́n mọ̀rọ̀ rẹ̀ àwọn ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ni wọ́n ti tẹ̀lé yìí lọ́sọ̀ pé èké làwọn asáàpù ìmọ̀ọ́lẹ̀ àwọn onímọ̀ lójú èké ni wọ́n mílíọ̀nù mùsàfà wífà nínú àwọn oníṣòwò àtàwọn akẹgbẹ́ wọn torí àwọn sùfí nìkan lẹ́yìn mọ̀ tó ń ṣe mọ̀lẹ́bí o láwọn ọ̀lú òkèèrè àwọn ẹ̀fọ́ àlùsè mọ̀lẹ́bí bẹ̀ o àárín mi rí nígbà tá a lọ sílẹ̀ sùdáà ara wọn rí wọn ṣe ayẹyẹ ìṣúráwá mìíràn wọn ṣe pẹ̀lú ti gbogbo ẹ pátá lọ. àkọọ́lẹ̀ sásọ nípa ọkùnrin afọ́jú tó kò níbi ìkọ́wádìí mùsùlùmí ẹrẹ́dì ọkọ̀ tíra afáàmọ́sárì nàbáyì ọsọ gbogbo ìgbésẹ̀ ìbẹ̀rù tọ́jọ́ di àwọn hasan ìlúbàmì nípa ọ̀rọ̀ onímọ̀lẹ́ jíde. àwọn àtàwọn mọ́ọ̀lì wọ́n lé òkú àwọn oníṣẹ́ àmẹ́lì. صلى الله عليه وسلم لا فألف لا أو فرارا أولا تراهم يصدلون هذه جواب مع مواقف ما في ذلك فلا فرق بينهم وبين أهل الكتاب ليس كان النبي صلى الله عليه وسلم الذي فعلته صلى الله عليه وسلم وبكتاتيا وهو صلى وسن ترمى أي انت يو قصوا في بالكم wọ́wọ́pirú àtàníínàtò khalifu ahlal kitab nínú hadith àti umama alibahili radiyallahu ta'ala anhu wípé ẹ̀yin tiyan aṣọ tiyan má jọ wọlé ìrùmọ̀ tiyan dà sí kọ́kọ́ ẹ̀yà pàtẹ àwọn bàkàkà mi olùdíjà ń gbé àwọn sàlàfíà yẹn nípa tí wọ́n mọ kí ni súnà nẹ́bí sọlọ́ àṣálá kí ni ṣe rẹ̀ kí lọ́rọ̀ ẹ̀ àwọn nífẹ̀ẹ́ rẹ̀ àwọn náà ń tẹ̀lé lánàá rẹ̀ nínú àwọn yẹn ti ń bẹ fún dáwà yìí òun ìgbé yẹn máa ń gba àtẹ̀lé ọkọjá bọ́ọ̀bà ó sì máa wá ní sọ̀dá pọ̀ pẹ̀lú àwọn yẹ̀wù ẹ̀sùjọ́ rẹ̀ tímọ́tímọ́ àbáwọn ọ̀tá ọlọ́run kan á ní ẹ wọ́n sì ti sọ̀tún ọ̀pọ̀lọpọ̀ dídá tó dára ẹ̀ lórí pa akáfẹ́ sí ẹ̀ ní ìṣe àwàdà ni wọ́n sọ pé àwọn tó sọ àwọn ọ̀rọ̀ kan mú onímọ̀ nípa mi ń tọ́ wọn mọ̀ mí rárá láyà àríkù mi báwa ti wà yí báwa ti gbàgbà ní kéde yìí lówó kẹkẹ gbà lórí ètò ní olóòdì èmi ọmọ táwọn àfáàsà òní o èmi máa máa lọ sí tẹ̀síìlù sàtífíkèétì ẹnìkan di dókítà òdi pòfẹ́sọ̀ kí wọ́n kẹ́mi kí ni mo fẹ́ fi ní ẹ̀sẹ̀ wọ́n máa fi yẹn wà lùyẹn nẹ̀. kí làwọn ẹni yẹn ṣe kí ni wọ́n sì ti ṣe nígbà wà á sàdé òbí ìdọ́kẹ́ yẹn pẹ̀lú pé ẹnìkan gbòye kan ọgbà ipò kan ó kó nù kan kí lọ́ra nínú obìnrin yìí. so àwọn sàlàfíà yẹn àtòkóòlù fi dín ní kò lè wọ́n wọ bí kìíní kan bá ti máa kọ sí wọn báyìí tí ò ní jẹ wọn gbádùn súnà wọn rà sílẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká eléyìí ò ní jẹ orí súnà àárín yìí ni wà nígbà máa lọ wọ tuntun jó ní nígbà ni ẹ mọ̀ nípa ilé ìgbé ọ̀sán àwọn yẹn lórí jẹ́ ìgbèmí ẹ̀ ní dìgírí ọ̀yẹ́ kí n fi ṣiṣẹ́ gómìnà ìbá ni wọ́n máa ti yẹ́ ẹ̀sẹ̀ wọn bá wọ ọ̀bẹ̀ lọ́ba ti gbé àwọn ọmọ tí wọ́n wọ pátá ni wọ́n ní kí n máa dún wájú wọn wọn ni ẹ wá ẹ yọ̀ǹda mi. ọ̀kan náà àwọn ìyàpọ̀ fún ziyara ni wọn ní à òṣàlẹ̀ ọlọ́run mú yín kò bí kí lẹ̀ ń ṣe ń bí náà. àwọn ẹni bá jẹ́ sàlàfíà wọ́n wọ̀ ọ́nà ẹ̀sìn yẹn yẹn ni. ọkọjá ẹgbẹ́ ọ̀nà àbá ti dáàrin ọ̀tọ̀ ní bá a ṣe ṣe ń bẹ̀ tọ́lá wọn ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánà tọ́ fi ya ayọ̀ alladhina amanu udkhulu fi silmi kaafa wala tattabi'u khutuwati shaytan ìgbésẹ̀ àfihàn mi pọ̀ ẹ má tẹ̀lé lánàá rẹ̀ ẹ wọ ní islam yẹn yẹn ni sọ́tù bá kọ́ra àyà ọgọ́rùn-ún méjì àti mẹ́jọ. bákan náà àwọn ẹni wọ́n máa ń ṣiṣẹ́ tí wọ́n máa tẹ̀síwájú ni àkọjá tó ń wọ́n ṣe dáa nìkan wọ́n máa pa á sí. الاستمرار والدوام ẹ̀rí nínú àwọn yẹn ti bẹ fún dáwà yẹn nìyẹn tọ́lá nàbì sọ́lá wà sọ́lá ti sàtọ́lẹ̀ rẹ̀ yìí pé látàzá ló tọ́ ìfàtún mi ní ọmọdé lọ ìrì ní alàlhàk. àwọn ikọ̀ tí wọ́n níyẹn wọn ò ní gbò nínú ìjọ mi wọ́n dẹ̀ sì máa lékè lórí òtítọ́ ọ̀sẹ̀ pé wọ́n sì ń kọ̀ǹtínú ìṣẹ̀lẹ̀ àwọn kan àwọn kan wọ́n tún dé tọ́wá yìí pé àwọn àkásùsà wa yìí wọ́n wo kọ̀díṣàn sí ìlú wa ní ní Ìlọrin ní báyìí ni irú gbogbo àwọn ojú dáadáa yà á nírì wọ́n kà ṣiṣẹ́ yẹn náà ní pé insha Allah gẹ́gẹ́ bí iṣẹ́ ha Najib ti ń sọ fún mi sí pé tó àlèmọ́ àwọn tó mọ̀ sí ìpínlẹ̀ àwọn òbí mọ̀ bọ́yá sí kò táwọn wà láyé ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún mi tàǹtì mi lọ́jọ́ iwájú o tó ọlọ́run ọjọ́ kárí nàìjíríà gbòmìnàjú tàǹtì la ilaha illallah. sàlàfíà wọ́n máa ṣiṣẹ́ yẹn lọ ni wọ́n máa kọ́ntínú ni. bákan náà àwọn ènìyàn tó ní ànábì sallallahu alaihi wasallam jẹ́ oyé wa nínú àmúyẹ wọn òun ni pé wọ́n ó sì máa wà níjọ́ pé dàlùkẹ́yàmù. òun lẹ́nu kan máa sọ wípé ẹ má parọ́ kan fún wa kò sẹ́ni rẹ̀ kan àìrọ̀ ni ìyẹn ta ko ohun tó jìjọ ọlọ́run ọba sọ sallallahu alaihi wasallam tó sọ pé hatta ya'tiya amrullah títí tá a ti ọlọ́run máa fi dé ọlẹ́sìn ọlọ́run ni ọlọ́run lọ́dẹ̀ máa fẹ́ sìn ẹ̀ lórí ẹ bá àwọn kẹ́kẹ́ rí kí wọ́n takú ni bí mi ṣe wà nílé ìgbowó ní òkèèrè ọlọ́run lè fi wá fi sọ bí àwọn ọmọ ìyá náà fún wa ní mọ́sídìí àtàwọn kílásírúmù ọ̀nà pé bàbá yìí a máa gba ọtí níye báyìí tí ọ̀sà wọlé àgbà tó yá pé lu wa nísẹ́yìn wọ́n bu ọdún fún wa wọ́n là fún ọlọ́dún mẹ́rin wọ́n padà sí ara wọn nígbà ọdún mẹ́rin pé àwọn kan ní báyìí òfin kẹfì lè gùn tó káàdì ọlọ́dún mẹ́jọ ọdún mẹ́jọ náà tún pé wọn wà á lè sọ kẹ̀kẹ́ wọn tó àyè ọdún mẹ́jọ làwọn dá ọdún méjìlá náà tuntun làwọn bá sàrùn ní àgbò ẹsùn rẹ ọba jésù náà ọdún mẹ́rin lẹsùn tuntun náà náà lẹwọ. lọ́dún tá a wà méjì láwọn ti kọjá. a sì wá wà lórí ọlọ́run dákun má jẹ́ padà sí ibú o. ọlọ́run jẹ́ ọ̀sẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọkẹ́ òkè ah, sàrùmí kí ah, ọkọ̀ yìí sí ọ̀yẹ̀kẹ́ ti ṣéǹjì ẹ̀. ọba rọ́pọ̀ tèmi náà báyìí ní ìṣèlú náà ni lè gbé wá. àbí ó sì rí tọ́jà ti sá mọ́ lára. tọ́lọ́hún ní sẹ́sìn rẹ̀ ẹ̀kẹ́ ní sákàkẹ́ takú ni ẹ̀ kí làwọn àfa rẹ̀ yẹn ń gbà bí kìíní nǹkan wọ́n kà takú ni ọlọ́hún ní sẹ́sìn rẹ̀ ẹ̀yin sá máa ṣe ni bẹ́ẹ̀ ká má rí nǹkan kẹfà ilé ike wúni ní táwọn àfa wa gbé kalẹ̀ wọ́n bá ti di pé ẹ̀ máa dá tútù ọ̀rẹ́ náà lọ́sẹ̀ọ̀sẹ̀ ọmọ tó mẹ́wàá ó di mẹ́jọ tọ́ba yóò padà ní sẹ́wọ̀n tọ́ba yóò di five tọ́ba yóò di padà ní kẹ̀kẹ́ tọ́ba kíyàn mẹ́ta náà sá ìwọ náà máa wọrí táwọn àwa ń tẹ̀ ẹ̀ sọ́jú wa torí kò ní wúyẹ̀ níyẹn gbàgbé omi ẹ̀ lọ sí wàhálà kìí ojú wa ní mẹ́wàá Sudan àti ẹ̀gbọ́n ọ̀dà àwọn oṣù yìí kú adáwọ̀ ṣe lọ́rí àwọn adáwọ̀ ṣe lọ́rí àjèjì tó kò lára wa gbàdú wa lọ́rí jò ní ìlú. bí ẹ wá kàn ní mẹ́kọ́ bá rẹ̀ nìkan yóò fi kọ́ ìbànújẹ́ yóò fẹ́ tètè yẹn báyìí. tọ́lọ́hún ní fẹ́sìn rẹ̀ tó fi jáde pé dáwà yẹn àtàwọn tó ń ṣe wọ́n tẹ̀sí máa máa fẹ́kùn ní àtàyà sí àmúrò lọ́wọ́ tọrẹsìn ọlọ́run ọlọ́run ló dẹrù tẹsìn rẹ ọlọ́run ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidun àwọn aláṣọ bíkì òkàlẹ àwọn ẹlẹ àti sọ sọàtò lẹhìjọ àyà tẹsán bó ti jáde pé ọwọ́ àná ọ̀rọ̀ tó ti jẹ ọlọ́run sọsọ lọwọ àtọlọ yìí pé la tazalu isabatu min ìmárí àwọn ikọ̀ náà àwọn ìjọ náà àwọn èèyàn kan nù jọ mi ìkọ̀ ọ̀sìn lónìí alẹ́ wọ́n máa jà fitafita nítorí kó ti tọ́ rinlẹ̀ láàyè tó ro hàn mọ́nìkà zẹlà àbí mọ́nìkà alábà ẹni tó bá yapa àwọn òde ẹ̀ lè fún sùtà bá wọn ẹ sáré tó tún kọ̀ sínú ní àbí wọ́n ń gbowó ni aláyè wọn ti gbowó mọ́ ti máa wà nìyẹn hàtà àti àmọ̀tà tálẹ̀kì àmọ̀ fi wá dé bá wọn wọ́n mú màálà dáàrí wọ́n dẹ̀ ti máa wà lórí ìsinmi yẹn ẹni tó lóun ò ní fún ọ látìlẹ́yìn kò lè kó nira fáwọn. ẹgbẹ́ nígbà tá a bá ti fún ọ lọ́mọ mo débi mọ̀ kó lè mú àwọn àfáwà nípa ìgbọ́yà mọ́ ń bí lòdì àwọn òní pọ́blẹ́mù ọ̀lọ́dọ̀ tó àmọ́ alihamudulilayi ìgbà ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀kọ́ tó la sà ni wọ́n ní àyè tó fi ń pe kéde o tó fi ń jíṣẹ́ ọlọ́run ẹ̀ ọ̀ fẹ́yìn ẹ̀yà mọ́sálásí dáwà kọ́rọ̀gbọ́ bọ́lá tó ń tún kí lọ́kọ́ mọ́sálásí bàbá olówó tí ń mọ̀ gógóró àti ń ṣe èèyàn máa fi wà sàpamọ́ sọ̀rọ̀ sílẹ̀ àti ológogoro dé yẹn torí kọ́ má fi bá polówó ló fẹ́ tó ní ní àfáàfẹ́ tí wọ́n fẹ́ ti má fi yẹn à tí wọ́n dé wá sí rẹ̀ tí máa ń létí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n làdé ti máa fi à pẹ̀lẹ́pẹ̀lẹ́ bò pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá sí ká má mu símọ́ èmi ká má mu mọ́ láàwì ọlọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò lọ́wọ́ àfẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá sí ká má pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ ń bẹ fi ife Ọlọ́run nìkan ní máa gbé má pàdé bí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ wà ń bẹ fi sọmọ pé sùn fìlà wa àjẹbí mi lẹsìn máa ṣe ẹlòmíì yàtọ̀ sí àlá pẹ̀lẹ́pẹ̀lẹ́ olè ó ti ṣerú wá àfihàn nínú àwọn yẹn ti ń bẹ fún dáwà àkàlàfíà òun ni fi sáàbì ìdájọ alẹ́ làhàbì má ju lórí òtítọ́ títí ayérayé adigun ti wà nù hadith Sauban àdéhùn ẹ̀ máa mùsùlùmí gbé jáde ìlànà tó rọrùn mọ́ni kásálà hù alẹ́ tó ló wọ̀n sàtìlẹ́yìn fún òòlè fara ni wọ́n wọ́n lẹ́yìn mọ́ni ká aláka abẹ́ni tó ya pa wọn hàtà yá ti amúrò lọ káṣí ọlọ́run ò inú àwọn ẹni bẹ fún dáwà ìdáàbò ìgbè ìpèkè ẹni ìsájú lérè òun ni bí àwọn ẹni yẹn ẹlìjàmọ́ àti wàhídà jàmáà kan ni báwọn àtàrò ṣe fìdí ẹ̀ múlẹ̀ nínú hadith anas malik radiyallahu ta'ala anhu wọn ní òjijì ọlọ́run sọlọ náà sọlá gbé ibẹ̀ ráwọn ọmọ israel ọgbẹ́sì seventy one níjọ ẹgbẹlẹgbẹ alẹ́ ó mọ̀ yìí wọ́n dẹ̀ sì máa pé sí seventy two gbogbo ọba táyé náà wọ́n máa wọ̀ illa wahida àfẹyẹwòrò kan ẹyọkàn náà ní àlejò àmà mùsùlùmí parapọ̀ kì í ṣẹgbẹ́ tó ti wọ̀ rí o ìlú àwọn àti àtìsẹ́gbẹ́ àwọn ẹ̀kọ́ àdó kan wá la kó mbẹ́ kan ló láwọn lọ hadith Abdullahi ibn Mas'ud ti lórí wa ẹgbẹ́ hadith Abdullahi ibn Mas'ud ti ọjọ́ lọ́wọ́ tẹ̀lé àgbẹ̀ qala la yahillu damu mri'in muslim illa bi ihda thalath kọ̀sẹ̀ tọ́lá tẹ̀jẹ́ ọmọ nìyẹn tó jẹ́ mùsùlùmí lẹ̀ kálá tẹ̀lé kan pa àyàfi tó bá ti kan ọ̀hún náà ní adẹ́kùn bí nẹ́kù ẹ̀mí tó pẹ̀ ló sá pa jù. ìkejì kọ́ àfẹ́yìnbù báàgì àtẹ́wó lọ́kùnrin àti lóbìnrin wọ́n ti láya wọ́n fi fọ́ọ̀kọ́ ibi tó ti lò bí ẹ̀sìn wọ́n lẹ́wọ̀n ló kó pa. ìkẹta ẹ́ àlùmọ̀ fárígù lèlì jàmá láàrú kẹ́ tọ́lọ́wọ́ ọ̀sẹ̀ jàmá mọ́ ni wọ́n yẹ kó ti kó lẹ̀ àwọn kẹ́kọ̀ọ́ pé ni ìdájọ́ wa ẹ máa pàwọn lé ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn wàá lò níwò yìí rẹ̀ àwọn gómìnà ti ń fẹ́ ní stéètì káàkiri ìwọ́n tí wọ́n mọ̀ fáwọn èyí sàmì ìlú kẹ̀kẹ́ nìyẹn èyí máa ń sọ ọ́ dáadáa pé àbírù rọ́ ní gbogbo àbírù ni wọ́n máa ń dákọ̀ yẹn o àbírù tí ọ̀gbọ́n kan pé ẹ̀wọ̀n kùsà ẹ̀gbọ̀rọ̀ súnmọ́yàwó yín lálẹ́ yìí à kò tẹ̀ níwì ìwọ́n jẹ́ bí ta ṣùgbọ́n wọ́n wá ṣe yí pé gómìnà ẹ̀ Kwara State lọ́sọ bẹ́ẹ̀ kódà bí òsì mẹ́ẹ̀ èèyàn bá òfin jojú jo pé àtòlámọ́ máa ní gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹlẹ́sọ́ ìdẹ́bìrì pa mi ru yẹ̀yẹ́ gbáà ni àmì ru rọ́. alẹ́ tọ́tún lẹ́tọ̀ọ́ sí kọ́pọ̀ ọ̀hún ẹ̀ni àlùmọ̀fáàrí kò lè jàmá ẹni tó lóun ọ̀sẹ̀ jàmá mọ̀. tó fi jẹ́ yí pé agbẹ́gbẹ́yàtọ̀ ni sàlàfíyà òun ni pé a lè fi ọ̀rọ̀ ọlọ́run ọba tú ọ̀rọ̀ ọlọ́run a lè fi súnà tẹ̀lé sọlọ́ àtàlá tú ọ̀rọ̀ ọlọ́run súnà kẹ́ lè fún súnà lẹ́yìn ìgbà yà á lè mọ́ra àwọn sàhábà káfí sàlàyé rẹ̀ rọ̀dì ọlọ́run ẹ wá wo hadith yẹn pọ̀pẹ́ kò jù fúnra ara rẹ̀ náà hadith yẹn ṣàlàyé ara rẹ̀ o bóò ló ṣe ṣàlàyé rẹ̀ o kò ní àtàrí kó ìdí ìdí ẹ̀sọ́ fẹ́sìn rẹ̀ lẹ̀ fẹ́sìn lẹ́gbẹ́ yín rí tó ọ̀rọ̀ ni ò sí iye fẹ́sìn lẹ́gbẹ́ yín tẹ̀sí tẹ̀sí àtọ́fẹ́ gbólóhùn sí fún ẹ̀ yìí lọ́rùn. dáwà àtàlàbíyà dáwà àjàwà ṣé ibi gbogbo àwọn ṣe yóò kó sẹ́rí ọlọ́run gbà tójú yìí ní ríra bí kẹ̀kẹ́ náà láti jọ máa lọ. ọlọ́ọ̀ṣì kẹ̀kẹ́ náà àwọn míì náà tẹ̀lé àtúmọ̀ ọ̀rọ̀ kan máa papọ̀ ni. bí ìmọ̀ bó ti jábọ́ lẹ́nu mi gbòòrò lẹ́ẹ̀kan náà wọ́n pè mí sí ibo nílùú yìí kírun wọ́n sọ pé ṣéèkù náà ti wá bẹ́ẹ̀. ọkàn ìjábọ̀ lẹ́nu mi lójijì ní ìmọ̀ pípọ̀ yẹn kí n sọ wọn kẹsọ fún mi ẹsì wàá wà wọn tó pè mí ìmẹ́ni kẹkẹ nínú ọ àwọn yẹn bá ti há lóòótọ́ sí àyíra ṣùgbọ́n àwọn gbòòrò ara pé kílẹ̀ ni ń wí àkíní ah, yìí bá bọ̀ ihun la fi jẹ́ jàmá ayọ̀kẹ́ nìyẹn ẹ̀sìn bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ díyà láì ríra rí ẹ̀sìn bẹ́ẹ̀ ní sudan ẹ̀sìn bẹ́ẹ̀ ní mọ́kùnrin gbogbo orílẹ̀-èdè ayé ọ̀rọ̀ yẹn wọ́n fi papọ̀ tí wọ́n fi ń pè wọ́n ní al-jama'atu wahida nígbà àwọn ẹyọ kẹtọ́ máa lánà seventy two yẹn nìyẹn àwọn náà ní jama'a nítorí pé wọn dá nẹ́ẹ̀lì mú wa lásán ni wọ́n ń kọ́ rere rẹ̀ káàdì sallallahu alaihi wasallam ẹ̀rí àwọn ènìyàn dẹ̀ ni jama'a yẹn tún ní o ànábì sallallahu alaihi àná àlẹ́ yìí àwọn tó bá wà lórí ohun tí wọ́n wà lórí ẹ̀ lẹ́nu àtàwọn sàhábà nínú àbúyẹ wọn ni àwọn ẹni yẹn ni dẹ́rọ̀lá ti lẹ́yìn ní wọn ẹgbẹ́ bá ti sọ àwọn náà sì tún ní ọmọtún ọmọtún lùwàkà pé àwọn ní ìjọ tí wọ́n wà níwọ̀n tí wọ́n dáwọ́ àwọn nìyẹn ṣùgbọ́n kọ̀ ìyá àwọn èèyàn ẹ̀ wọ́n wọ̀ tí wọ́n ti dáwọn wí àwọn ọmọ ọ̀nì náà ti wá pọ̀ jù tẹ̀ máa yẹ lọ́wọ́ tí wọ́n fi gbogbo nǹkan gbà. ìlà ìlà kìí ṣe bẹ́ẹ̀ wọ́n sọ. fi mas'alati al-wa'di wal wọ́n sọ. fi amri al àti wọn tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn nǹkan ọ̀rọ̀ àwọn sàhábà ẹjẹ ká mọ̀rọ̀ wá àdùá alùkáwàd ẹni ọba ṣeré ayé ara lè dáná wọ. àwọn alùsùn náà máa níjọ àwọn lùmọ́rìṣì á àwọn tí wọ́n lè ákàrú wọ́n gbé iṣẹ́ wọ́n gbé jìnnà sí ìmáà wọ́n ní omi ìyẹn bá ti kò ní ti pẹ̀lú gbàgbọ́ tí ìyẹn bá ń gbogbo ọjọ́ ayọ̀ ẹ̀ tó fi ń jẹ omi mu tí omi ń tẹ̀sí náà ìgbàgbọ́ rẹ̀ ti fi pérépéré bíi tàwọn mọ̀lẹ́kà lọ báwọn mọ́rìjì àti sọ̀nìyàn àwọn àlùsùn náà sọ pé náà kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ nígbà táwọn ọ̀daràn ti di wọ́n ní àwọn àìdíyà àwọn sọ̀rọ̀ àwọn bá ní ẹni tí mo ní ti ń tẹ̀sí náà ti ń jalè wọ̀káàfẹ̀ kékeré ni kódà ọba jọ́gbìnà káàmọ̀ yọ wọ̀ ní awa péré sínú náà tẹ̀lé mọ́fà sí ìwà alùpùpù mẹ́wàá wà láàrin kí náà láàrin méjèèjì àwọn bá sọ ife ẹni yóò tọ́wájá sí ife ọjọ́ mọ́mì ọdún ti palapala káfí kọ́kú eréjì rẹ̀ káfá pè ní mọ́mì náà ààbò mọ́mì ní ni tọ́jú òbí apá mọ́ọ̀mínú bìdì ìmáàdì wọ́n ti gbàgbọ́ pẹ̀lú gbàgbọ́ rẹ̀ wọ́n máa fi kún bí kẹ̀mí ọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀ ṣe ń tọ́jú àti kó dúró tẹ̀ láti ọlọ́run tẹ̀lẹ́sẹ̀ ní láti gbà yìí káàkiri bá ti súnmọ́ ẹni gbọ́ kí n fi lè tètè sáré bọ́ síbi tó parí sí. àwọn ènìyàn níbi ọ̀rọ̀ kádàrá bákan náà wọ́n wà ní wọ́sọ̀t wọn ò ní jọ àwọn ẹni tó àwọn kọjáríyà àwọn ti náà fi kọjá táwọn àlàyé ti gbogbo nǹkan àti fúra wa ọ̀gáwọ́ ọlọ́run fẹ́. ẹ ọ̀pá àwọn burúkú yẹn wọ́n kú jáde ó kù sáátà táwọn àwọn sáátà ò tí ì kú tán àtúnlẹ̀ ìfúnná ọmọ òru àlàyé náà ọ̀jẹ̀ lọ́sàn án ìgbìmọ̀. wọ́n wá mú dé sífà àtúnlẹ̀ ìfúnná ọmọ ọ̀jẹ̀ lọ́sàn án ìgbìmọ̀ yìí dé àwọn kẹ́sẹ̀ jáde níìsín ọ̀daràn burúkú ni wọ́n wọ́n ní kí ni wọ́n tó ń àkùrọ̀ kùnú pé ọ̀rọ̀ ti tún ń tẹ̀síwájú sí i tó já sí báwọn nǹkan ti tún ti ń ṣẹlẹ̀ sí ọmọ adẹ́dá ọmọ wa o ṣùgbọ́n ọlọ́run mọ nǹkan ló ti di ni o ọlọ́run mọ nǹkan ẹ̀gùn lásán mo bẹ̀rù plate àwọn ọkọ̀ ojú mi ọkọ̀ ojú orin àti gbogbo àwọn ọkọ̀ ní ìdí ọ̀pọ̀lọ́ àti gbogbo àwọn kámẹ́rì ọlọ́run ọ̀hán. àbáwọ̀ ọ̀sùn lẹ́ẹ̀kùn náà rọ́ọ̀dì ọlọ́ọ̀tà láàrin húmọ̀ wọn ni ẹ bá ìgbà àdàbàrí ọmìn èmi ọmọ wọn rí o ó sì dá mi lójú bá rẹ léyìn tọmọ lẹ́yìn tòótọ́ tọtẹ lánàbí o sọlọlọ àdìsọlọ àwọn kẹsì náà fi padà pé kò sáyọ kálukú ni òní ṣe bẹ́ẹ̀ yóò tó láàrin. jàmàríyà àwọn tí wọn ní àyànmọ́ ń bẹ débi pé téèyàn bá ṣe bí báyọ̀ náà lọ́dẹ̀ sí pọ́ọ̀sì yìí mo lálùkù ni ó lò àwọn gbà pé mo ṣe àbẹ̀ ṣùgbọ́n ọmọ ọ̀sẹ̀ ṣáà ó náà. ilà ẹ̀yìn ṣe Allahu Rabbul ẹ̀mí fẹ̀ǹkà àfi ohun tí ọlọ́run ọba bá fẹ́ kó wáyé. bákan náà wọn sáfi dé lọ rí báyìí. àlàmídà náà fàdé lè ṣe àríyà apẹni bí ó gbé wa. títẹ̀ bí ìjọba gbọ́gbẹ́ ọlọ́run mọ wa ọlọ́run mọ wa lọ́wọ́ lọ lórí wọn máa fẹ́ ìjà padà ni wọ́n ti dé wọ́n máa lọ ọ̀pọ̀lọpọ̀ wò ní tọ̀nà tí wọ́n ní kí wọ́n gbóbi dá ní ọ̀tọ̀ sọ àwọn náà wà láàrin rilẹ̀ rilẹ̀ náà ní nípa wásáàtù tá òun ní wọn ò ní jẹ náà síbá wọn ò sì ní jẹ náà síbá òun làwọn tó gba ti dání o tó gba ti àwọn fámìlì àwọn ènìyàn ìgbà àwọn rọ́ọ̀bìdọ̀ àwọn èyí tí wọ́n kọ́ sí abáṣe sídìkì ọjọ́ lọ́wọ́ àti wọ́n tako ìjà látẹ̀ abáṣe àti ọmọ ọjọ́ lọ́wọ́ tàlà àdúgbò wọn. àwọn nẹ́ẹ̀sì bá wọ́n gbà pé àwọn ènìyàn ń tọ́ wọn ọ̀gbà tí wọ́n lẹ́nu ṣùgbọ́n àtòsùn náà ni ẹ wá òǹkàtìkàtì ní àtẹ̀gbẹ́kẹ̀ ní àtẹ̀gbẹ́kẹ̀ ìjìlá gbọ́dọ̀ gbà tí wọ́n so nípa bẹ́ẹ̀ wásàtù làwọn ènìyàn gẹ́gẹ́ bá lọ́wọ́n ti fẹ́ sọ́lọ́ni wa kadhalika ja'alnahu ummatan wasatan sọ́tù Baqara ayé ọgọ́rùn-ún kàti mẹ́tàléní ogójì wọ́n wà láàrin gbogbo nípa àwọn tẹ́rọ̀pù burúkú kàti àti dáàbọ̀ yẹn ni. bákan náà àwọn ahlu sunna ni dáwà wọn dáwà ni tó ṣe yí pé ìmáa ń bọ̀wọ̀ aláṣẹ ń tọ́jú ìwà aláṣẹ wọ́n pè é fún ẹ̀tọ́ rẹ̀ wọ́n ẹ̀rí ṣùgbọ́n kò pé kí wọ́n má tako mú kàró nbí ọba da ń ṣe tẹ̀ ní ọba lágbára àti lè lọ́wọ́ tí wọ́n lè lẹ́nu wọ́n ti fẹ̀mí kọ̀ ẹ̀rí báwọn ahlu sunna yẹn kí wọ́n ṣe rí nìyẹn ọwọ́ nù hadith tí wọ́n kò kọ́dà tó ń sún gbé jáde hadith Abdullahi bin Mas'ud ọ̀jọ̀ ọ̀jọ̀ aláwọ̀ sàlàyé wọ́n ti sàtẹ̀kùn ló bá àdì tí mo bá lọ tán ẹ padà rí àwọn afọwọ́lágbani lójú wà òmóòrùn tó ń kiri òun náà àtàwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ máa ṣàtàkù ẹ̀ ìgbà tó ti yẹ kí lè yọrí báyìí kí ni yọ sọ náà mú ká òrùba lélẹ́yìí ọ̀yẹ́ kó rí báyìí wọn á ga nẹ́ẹ̀lì lèrè sọ̀lọ́ àtàlágbé bá wọn ká àmúrù náà kí ni wàá wá fa wá láti ẹ̀rẹ̀ ká sí tẹ́ bá ti rí táwọn aláṣẹ ń fọwọ́ alágbani lójú. تؤدون الحق الذي عليكم ẹ̀tọ́ ti ń bẹ lọ́rùn yìí sọyẹ kẹ mú ọ ní sọhà nígbà wọn pàṣẹ dáadáa èyí máa ṣe ní ẹwà àwọn aláṣẹ wa nídìí wọn ní kíyàn ṣe kóso tó dé bẹ́ẹ̀ sì tọba wọnú mọ́tò ó lè kóso tọba wọ padà àfẹ búwo lọ́wọ́ àmì ilé èmi ó lè yọ ọ̀sẹ̀ náà lè rí bára ẹni ọlọ fún wọn padà pé bíi ni èyí ọba kìtì bíi lọ́wọ́ àmì ilé èèyàn tẹ̀lé wọn níbi àṣẹ tó da ìyẹn ni pé ẹ̀tọ́ tí wọ́n ẹ fún wọn wọ́n tẹ́ alùpùpù alẹ́bí lẹ́kùn ẹ̀tọ́ tó jẹ́ ti ní tí wọ́n fún ẹlọ́dí Allah ó fi ṣe ẹ̀lẹ́ rí alùsùn náà kọ́ bọ́ sórí mímbà rí kọ́ máa mú àwọn ọ̀jọ́ máa lé pè lórí agbésọ àwọn làwọn fẹ́ẹ́ gbé sí àkàlẹ̀ fún eight six ìtọ́ pèlìkara ìyá ọ̀rọ̀ dípò pé àwọn máa pa àwọn ń tàn wọn lè rí sálàfì kẹ̀kẹ́ pa kò sí ìyè rárá torí sálàfì kan fún wọn gbọ́dọ̀ ta síjọba torí wọn nìkan ẹ̀ òfin tó ní ìdáhùn fẹ́ ń sọ̀rọ̀ aláṣẹ ọdún bá jìdá dáa jìdá ní wọn lọ sọ fún imam ahmed rahman allah ta'ala mo tọ́ sọ fún wọn náà pé àtìmá àtìmá a ẹgbẹ́ bẹ́ẹ̀ jẹ́ gbogbo káwọn ọ̀gbágbò wọ́n máa palẹ̀ àwọn èèyàn mọ́ lọ. Tòtò níbẹ̀ báwọn ènìyàn ṣe nínú àwọn ènìyàn fún dáwà yẹn. Dáwà ni kò ṣe pé máa ń ṣe nàṣíhà. Wọ́n máa ń ṣe ìkìlọ̀ fún yẹn. Ẹ mọ̀ fọwọ́ náà a ní ibi àdìrò sáyà. Tẹ̀lé Àjàrí. Hadithi tí wọ́n gbé jáde yẹn. Wọ́n làwọn sọ̀rọ̀ sọ́lá sọ wípé àdínú nàṣíhà pèsè rí ẹ̀sìn ìgbìlọ ni o wọn là wá sọ yìí pé kálẹ̀ tí wọ́n á jẹ́ kìlọ̀ fún ọ̀rẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọ̀lùwà ọ̀sánlá òṣìṣẹ́ ọlọ́run ní lílà kásùmọ̀ rẹ̀ káàtì wà sí fọlọ́run ìyẹn náà ní pé á ti ṣe kìláàsì rẹ̀ ìbáàdà lílà á sáfọmọ́ ọ̀jọ́ sí fọlọ́run ní kálámà àti àgbọ̀dọ̀ sẹ́lómi. wọlé ti ó tún jẹ́ nàfi àfojìsí ọlọ́run káàsì wà àti fún ànẹ́bì ní kìí ṣe bẹ́ẹ̀ a máa fún ànẹ́bì sọlọ sọlá níbẹ̀ wọ́n lè àdé ìmọ̀sí mùsùlùmí àti fáwọn aláfẹ́ mùsùlùmí bó láti ti wá àti fáwọn aláfẹ́ mùsùlùmí. nàfi hà níbẹ̀ òun ni bí a fún wọn ní tọ́ à níbi dáadáa ìtumọ̀ rẹ̀ nìyẹn ìwọ̀n tó bá dẹ̀kùn díẹ̀ káàtó táwọn abájẹ́ kẹ́mẹ́rin tó lè wọ yẹ̀wò pẹ̀lú wọn á wọ yẹ̀wò pẹ̀lú wọn á lọ sàlàyé ẹ̀ àní bọ́sọ̀ ní mímbà láti máa wọ̀n wọlé pé nítorí pé àní mímbà rú àlàníyà torí mímbà rí ni ó ń gbé nǹkan sáyé kó tó bá lè rà àti sẹ́wọ́n wájú lọ́wọ́ kó dàtí wọn ní ilé òkè wọn ìmọ̀ ìmọ̀ afẹ́kẹ́ parí ọ̀rọ̀ náà ni ó yẹ ká ń ṣe fún túbà náà tòyìn ọ̀wọ̀ yẹ̀wò padà láti ẹni àwọn kan ní wọ́n yé jẹ́ ọlọ́wọ̀n ọ̀rẹ́ ọtí wọn nìyẹn tó ọba tó rọ́ọ̀rẹ́ nínú àwọn yẹn tí ń bẹ fún dáwà yìí wọ́n ní kí wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa ń kọ ìbàjẹ́ lórí ìlànà àwọn sẹ́lẹ̀ wọ́n sì máa ń fi àwọn èèyàn pẹ̀lú ọ̀nà ìtọ́jà tí wọ́n fi ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀hánà sọ́ọ́tù ali imran ayọ̀ ọgọ́rùn kàbínẹ́ẹ̀ ọlọ́run wà lẹ́sẹ̀kùn mí kò fún mọ́tún yẹn dìrún ní ilẹ̀ lọ́yẹ́ kárí ìjọ kanú yín tó máa máa pèpè lọ sí di rere wọ́n kúrú ní mi màrú bákan náà nínú àmúyẹ tó wà fún dáwà yìí òun ní pé àwọn ẹni tá a wí nínú àmúyẹ tá a sọ pé wà fún ọ òun ní pé wọ́n pàtàkì àkìyídà ọ̀rọ̀ tàwọn ẹni kọ́ wà nínú ọ̀rọ̀ tí wọ́n bá ṣe kù tí wọ́n sọ fún wa. àwa sì máa ń lọ lọ́pọ̀lọpọ̀ gbà pé dáwà tí wọ́n bá ṣàṣeyọrí láyé yọ bẹ̀rẹ̀ sí tàwọn ìdí sí tàwọn ìdí. kúta inú mu ta sí máa ń mọ ìyàtọ̀ pé tẹ́lẹ̀gbẹ́ lẹni tí ń ṣèbánisọ̀rọ̀ yìí ni àbí sálámù ọ̀kẹ́ mẹ́rin lórí pé táwọn bá fẹ́ sọ̀rọ̀ láyé wọn ẹ̀rí péjọba yẹ ọ̀dà wá sí ni nígbà wọn padà pé yín lọ kẹ́yìn náà ẹjọ́ olóṣèlú kẹ́yìn kò níbi ìdá ẹjọ́ kò sí kẹ́yìn náà ẹkú kẹ́yìn àwọn ẹgbẹ́ tó wà ta àbí wọn máa sọ̀rọ̀ àwọn yẹn ń ṣe sinẹ àwọn yẹn ń jalè àwọn yẹn tẹ́ni wọ́n ń jalè tẹ́ni wọ́n ń ṣe sinẹ tí wọ́n mọ ọlọ́run kọ́ ẹ má jẹ́ àgbàgbé ìbàjẹ́ kan bẹ́ẹ̀ tọ́wà lórílẹ̀ tó gbé wọn mọ́rú ẹ̀ òun náà nílé wa lásìkò nàbí láyé lọ́fà alẹ́ sàlátù sàlámù alẹ́ nàbí yíra ṣùgbọ́n kò nàbí láyé lọ́fà ti bẹ̀rẹ̀ ọ̀lọ́mọ abẹ́rẹ́ látọ̀rí tàwáhìn. sọdáwà yìí wọ́n pàtàkì ohun tó ní ṣe pé tó tàwáhìn wọ́n pè pé sí tàwáhìn sí láàárọ̀ nírọ̀lẹ́ àwọn ọ̀rẹ́ yẹn sì ni wọ́n máa pè pé sí bí ọ̀rọ̀ ọ̀run wọ́n ti sọ nípa rẹ̀ ọmọ adé ọlọ́run ni wà lọ́kọ̀tù àtúnṣe fi kúlẹ̀ ọmọ ti rọ̀ sóòlà ọlọ́run láti gbé dìde nínú ìjọ kọ̀ọ̀kan ìrẹ́nsẹ́ kọ̀ọ̀kan kí la ní kí wọ́n máa rí o fáwọn èèyàn àní ìbùdó lọ́ha wọ́n jàdá ní ibùsọ̀ ọ̀hún kẹ́ẹ̀sì lọ́hùn ẹ̀dẹ̀ jìnnà sí aṣọ ìgbà sọ́ọ̀tù nahal àyà thirty six. bákan náà àwọn ẹ̀dáwà yìí ó tún pàtàkì àtẹ̀míyèsù hadithi yìí òun lọ́la láàbíà eléyìí lẹ ẹ̀sì yìí lẹ eléyìí ní kẹ́ ẹ̀ lò. wọ́n ti tó pàtàkì kí wọ́n máa ṣe síra tó wúlò fara yìí kí wọ́n máa tẹ súnnẹ̀ká kí wọ́n máa ṣàlàyé àwọn èèyàn kẹta àwọn èèyàn lò tẹ́lẹ̀ nú ẹ̀sìn wọ́n ṣàlàyé ẹ̀fà àwọn ẹ̀dá kí ní báyìí nínú súnnẹ̀ lọ́wọ́ ẹ máa ṣe ẹ̀tún náà fún ó ti wá fẹ́ ẹ̀wẹ̀ rẹ ní tí wọ́n fi ń tọpa ọ̀rọ̀ sáà nẹ́bí sọ́lọ́ ẹ̀sọ́lá ń sọ nípa aládàbọ̀ wà lórí kí ẹ̀sìn bẹ́ẹ̀ fi mọ̀ ń dá àyínlá húdà ẹ̀dá bá pèsè lọ bí ìmọ̀nà kan káàní lọ́rùn mi lẹ́nu ajé ládàá máa wà fún mísìlú ojú orí máa ń tẹ̀lé àbò bí irú ẹ̀sìn tí bẹ́ẹ̀ fẹ́ni tó bá tẹ̀lé láyé ń kóso dáálì kàmí ojú orí kìí ṣẹ́yì ṣẹ́yì àti ládàá yóò nínú àwọn yẹn ti bẹ fún dáwà yìí wọn ni wọn máa ń ṣe ẹ̀kọ́ lóru wọn àṣìlè àtàwọn ọ̀fẹ́ bọ̀ gbogbo ọ̀rẹ́ àyẹ̀wò tí wọn bá rí wọn fi tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba sàánà ọlọ́run kí sàánà ní sọlọ bá sọlá ó sì jẹ́ gbogbo àyẹ̀wò ìgbé ya ayọ̀ ànẹ́bí yá ìdílé kò fárọ́ wọ́n ni wọn náà fi ìdí àtẹ́sí ìjà àwọn kèfèrí lóru tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ̀ àtàwọn olójú méjì náà tó dédé mẹ́rin náà kó fìdí mẹ́ bá àwọn mùsùlùmí àti Islam wọ́n á kò lóṣù àlẹ́ ìdìbò lé mọ́ wọn òun lẹ́nu tí wọ́n máa sọ pé sẹ́yìn orí kébèrè jáde wá àti bẹ́ẹ̀ ní bẹ́ títà wọn ilé ìlú lè torí tí wọ́n ní olè ní sísílẹ̀ fún títà tí ìbá ti ojú jọ rẹ ọ̀tá ni wọ́n bóò ní kèfèrè ó ti ráwa mùsùlùmí mú iṣẹ́ àwọn ọmọ náà fìdí torí bẹ́ẹ̀ lé mọ́ wọn wọn máa wá wọn jahannam nítorí pé ibùgbé wọn jahannam ni wọn àgbẹ̀gbẹ̀ jahannam ni ẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ sí òkúrú fífọ́jú nínú ìròyìn dáwà yìí ọ̀hún náà ni pé ní sábà máa ń jà lóru asáhárọ́ tó bá yóò àwọn yìí àwọn olóòrù nígbà wo kẹta máa dúró ilé ẹgbẹ́ ti wá ní tí wọ́n máa sọ pé kí nìkan ọ̀dà yìí wọ́n lè ní àsopọ̀ àsorọ̀ ọ̀dà bẹ́ẹ̀ nígbà tí ọ̀dà tọ́lá àtẹ́lẹ̀ sọ́lá sọ́lá sọ wípé iná rúkọ́ wọ̀tàmá ìmá wọ̀tíwá lágbá ṣé àti ti bá fẹ́ gbogbo àwọn aláàbà jẹ́ ni lórí wọ́n jókòó fàfẹ́ sọ yẹ kọ́ káwọn jókòó sí ni òtítọ́ ọlọ́run sọlá sọlá ń dẹ́kun etí kíni ọ ó pè lẹ́bọ̀ nínú àwọn yẹn ti bẹ fún dáwà yìí òun náà ti fi dáwà yìí kí máa ń jà lójú gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ bí àyíká sàárè kádídé òkè ọ̀yọ́ tú sí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn yẹn tó wà fún dáwà yìí òun ni fi dáwà yìí wọ́n jẹ́ dáwà òtítọ́ ìlà ìsìlá ìlú wọ́n fẹ́ ṣàkóso àwùjọ pẹ̀lú pé máa ń da ẹ̀sẹ̀ lójú olórí rẹ̀ lẹ́bọ̀ àti bàjẹ́ àti bídà àti ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ tí ò ní jẹ́ ká lè dó lórí òtítọ́ àti pé kò lè ṣàtúnṣe àlùfọ́mọ̀ àyàfi ohun tí wọ́n bá ṣàtúnṣe alákọ̀ọ́kọ́ nínú rere àtẹ̀sẹ̀ àti gbódélé àti ìjọmọ̀yá àti jẹ́ àṣọkan. bákan náà nínú àwọn yẹn ti fẹ́ dáwà sàlàfíà òun ni nẹ́bùtù sàhásùtò bíi àlùbìdìrì ẹgbẹ́lẹ́gbẹ́ bídíà àti ìpínyẹlẹyẹlẹ sísẹrí àbú àti ìmá pèpè lọ síbi kínú àtọ̀hídì ìmá pèpè lọ síbi tọ̀hídì ní dáwà yìí ń pèpè sí. káàsì mẹ́ra wa lọ́wọ́ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run lábẹ́ ìjàmá ẹ̀yọ̀ kan tó tọ́lọ́n sọ pé jàmá kan bẹ tọ́lọ́n ló yin wọn lẹ́ẹ̀mejì ó pè wọ́n ní humul ghalibun ó pè wọ́n ní humul muflihun ọlọ́run ni alá inna hizballahi humul wọ́n fi hàn pé kò sí gbogbo ẹgbẹ́ àfẹ́gbẹ́ kan mùsùlùmí parapọ̀ kan tí wọ́n wà lórí irun tí àtẹ́bí sọ́lá àtàlá mú wa wọ́n dẹ̀ kójọ lórí bẹ́ẹ̀ irun téèyàn ò lè dá sí téèyàn kí wọ́n lè dá sí gbogbo wọn sì rọ̀ mọ́ ọlọ́run ti sẹ́ra àwọn ènìyàn kan fún mọ̀lẹ́ mú filẹ̀ fóònù àwọn ni wọ́n jèrè nínú àkúyẹ tó wà fún dáwà yìí òun ni pé ní sábà máa ń dá òkòkò súnà àtàwọn àfìlẹ̀ súnà tọ́lẹ̀ ní tí bá ń pè àfáà súnà kí n ṣe ànábì ni o sọlọlọ àṣẹlá bí kéèyàn máa sọ fún ní alibáni wẹlẹ ń sọ̀rọ̀ ń pa rẹ pé ojú kan ní fi ń rìn rẹ láàrin àjọyọ̀ ni wọn ti máa ń fẹnu tẹlẹlọ àwọn afẹ nínú àwọn yẹn ti dẹkun dá wáyé nìyẹn wọn dá gbogbo súnà àtàwọn tó gbé súnà dáadáa àtàwọn afá súnà nínú àwọn yẹn tó wà fún dáwà sẹlẹfìyà òun ni pé kò ní gba bíbélì yóò sì máa fẹnu gún àwọn oníbídíà ìyẹn sọ nǹkan àwọn ẹyin oníbídíà bá kódà yọ da pọ̀ wọn táwọn yẹn bá mọ̀ táwọn yẹn fi lè sọ́ra fún wọn. lọ́gbọ́n náà ọ̀kan lè ní ti sàlẹ́wò àwọn àfa orí ìwà tó ní èyí kó lè ní adé wọn jẹ́ ọ̀dọ́ pọ̀ àìsọ̀rọ̀ ṣe fi máa ti sàlẹ́wò fún nígbà wọn ti àtọ̀ wọn bá ní ti ti sàlẹ́wò fún ọ̀kan náà àwọn dàda tẹ́wà ìdí ìdí àti dákọ̀ wọn. ìfẹsẹ̀kọ́kọ́ yí àwọn anẹ́gbẹ́ yìí dáàbò èèyàn èèyàn mú ní ṣòro pápá àti lọ nífi wò sí mọ́. ló ń bo tọ̀dọ̀ sí wa nílùú adíṣẹ́yìn gbogbo àwọn dàda tí ọ̀sẹ̀ yìí mọ̀ ìwọ ọ̀mọ́ ọlọ́dọ̀ sí wa. sọ̀láta ìyá ìyá síkìrì àtúmọ̀ ìhì bóun ti lẹ́ẹ̀ma dá sọ̀rọ̀ pé dókítà báyìí mo fẹ́ táwọn yẹn máa ń lẹ̀gà tó ṣùgbọ́n ta ni òṣàbí ti sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí wọ́n pè ń tọ̀hún dọ́kítọ̀ kìnní kan ìlú wo ló ń tọ̀hún wà ní gbóni yẹn ti lè rí náà ó dà kó tó di pé súnà yé wa tàbátí ká máa ṣàlàyé ike ní ẹ̀ bá fún kiri báyìí tó fi fún kiri ẹlòmí ẹsẹ̀ ti ń gbọ́ pé à ń sọ lára ni o yóò sì máa sọ ọ́ lẹ̀ lọ́nà wo lọ sẹ́ o àti nǹkan bẹ àti nǹkan bẹ lọ́wọ́ àwọn sáàtì wa kó tó di pé wọ́n gba súnà báyìí. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ká máa dákọ̀ ẹni nìkẹ́ àdàpọ̀ àfa àgẹ́ni ń ta burúkú ẹ̀ kó ọ̀dẹ̀ ti mọ́ tó ń fún ní popularity nìyà yóò tó fi gbajúmọ̀ dáadáa torí ló ṣe sí àwọn alùpùpù nìyẹn bídà wọ́n kọ̀ wọ́n fẹ̀nu sáwọn tó ń ṣe bídà wọ́n dárúkọ wọn táwọn yẹn bá mọ̀ wọn káwọn yẹn fi lè sọ́ra nípa wọn. fàdíyà lẹ́ẹ̀sẹ̀ àrífù làkọ̀dù rìjà láti kó bá ti tó fẹ́ ẹni ti sọ. àyọ̀ máa tọ́ fún ní sàlọ́ tó o lè mọ títọ́ pẹ̀lú èèyàn ṣùgbọ́n wàá mọ èèyàn pẹ̀lú kíni o pẹ̀lú òdodo ni o ti ń bẹ pẹ̀lú wọn torí bẹ́ẹ̀ dáwà yẹn ọkọ̀ ti àdádálẹ̀ nínú ẹ̀sìn pẹ̀lú láwòrán yòówù torí ó gbé wa ẹ̀rí dáwà yóò sì ní múmọ̀ tuntun wa tó yẹ pé wọn mọ̀ lákọ̀ọ́kọ́ ọgbà tí wọ́n máa pè ní pékì olùwà àjẹ́ kí ni jẹ́ pékì olùwà àjẹ́ ìdúró yìí lọ wọ́n máa sọ̀rọ̀ oyin òṣèlú ike yẹ báyìí tuntun náà nàìjíríà ẹ̀rí pé wọ́n gbówó jẹ dúdú yìí báyìí wọ́n máa sọ pé wọ́n fẹ́ trump kí ló ṣẹlẹ̀ sí báyìí wọ́n máa ní àwọn onígun aṣọ níjà awuyẹ báyìí wọ́n àtọ́fọ́ àwọn fẹ́ òun ti láàárẹ̀ kẹta tí wọ́n yọ mo tán pé fíjì lọ́wọ́ àtẹ̀ ni ẹ wọ́n á láwọn àfa àwọn ọmọ àwọn àfa àti wọ́n sọ̀rọ̀ tún mẹ̀ fún wa tí wọ́n bá fún àwọn ọ̀rọ̀ ìfẹ́yìn aṣọ lórí tẹ̀ ká ní amẹ́ríkà ti nàìjíríà tẹ̀ ká tó nípa bẹ́ẹ̀ wọ́n á lọ mú ọ̀tún àwọn ọ̀pẹ ní fíkìrì lọ́wọ́ àkẹ́ kò sínú lànà àwọn kò sínú dáwà àtàlàfíà àbí wọ́n sọ pé kíní kàlẹ́ ìjà àtàlà ẹ̀yìn mi nù kọ̀ọ̀án àti súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó wọ́n ní àkókò ti tó tó màá dúró báyìí ìṣá ọ̀wọ́ tó wọ́n yìí wá.